ọdún mẹ́tàlá yìí kò rọrùn kò rọgbọ torí pé àwọn ẹni tó gbà tí wọ́n gbọ́ tí wọ́n gbà wọn ò tó nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹni tó gbọ́ tí ó gbà àwọn ẹni tí ó wá gbọ́ tí ó gbà yìí wọn ò pé àìgbọ́ àìgbà wọn ti tó láti dojú láti dojú ìjà ànábì sallallahu alayhi sallam ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ wọ́n tún sánà àti pa ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí eléyìí ni wọ́n ṣe lé kúrò ní mẹ́kà tànábì fi di almadina ọlọ́wọ́n ọba ọ̀padà ran ànábì alayhi wa ọ̀ràn lórí àwọn ọ̀tá rẹ̀ ó lórí àwọn ẹni ọ̀fẹ́ kí n tọ́lọ̀ ń fi ran kó àwọn ọmọlẹ́yìn rẹ̀ borí ọlọ́run á mú kí islam náà kó máa bẹ títí dòní táwa náà tá a jẹ́ kpóròǹtù tá a délé ayé àrípé lónìí ó ń bẹ nínú àwọn èèyàn àwọn ẹni tó ṣe pé orí ìbánabi sallallahu alaihi wasallam ń ṣe fàwọn sàhábà lẹ̀ lórí rẹ̀ orí bẹ́ẹ̀ náà làwọn náà wà wọn ò yẹsẹ̀ kúrò lójú ọ̀nà yìí orí ìgbàgbọ́ òdodo tó yìí òun náà ni wọ́n dúró lé wọn ò kúrò lórí rẹ̀ lọ sídìí àìgbàgbọ́ ìrújú àbí ìsojú kò rí wọn gbé dá kò rí wọn gbé ṣe walhamdulillah nígbà tá a sì tún ráwọn míì táwọn jẹ́ pé wọ́n ṣe ra wọn lọ́ta ìgbàgbọ́ tó lálàáfíà àdìsọ́kàn tó sunwọ̀n àwọn láwọn ò fẹ́ gbọ́ àwọn òṣìṣẹ́ gbà àti pé papọ̀ gan kí lẹ́ ń pè nígbàgbọ́ tó lálàáfíà èwo làdìsọ́kàn tó sun wa àwọn ọ̀bá àwọn bàbá àwọn lórí ẹ̀ bàbá àwọn àwọn àfa àwọn àwọn aṣíwájú àwọn wọn kì í ṣaláì màkan ní tó ti mú wọn má jẹ́ pé orí ìlànà ìgbàgbọ́ òdodo tẹ lọ́lá làáfíà yìí ni wọ́n tọ̀ tí wọ́n fi kú àwọn náà ò ní tọ̀ ọ́ àwọn ò ní tẹ̀lé torí ẹ ẹ fọwọ́ mú àlàyé nípa àgbàgbọ́ òdodo tó lálàáfíà tẹ̀sẹ̀ ẹ di àdìsọ́kàn tó sunwà tẹ̀ ní kí gbogbo ayé ọ tẹ̀lé tẹ̀ ń gbé ká ẹ dáàdì mú kò sí ní táwọn fẹ́ fi ṣe torí ẹ táwọn kan sì máa dá para sí yín wọ́n máa sọ pé àwọn ẹ ṣe ahlu sunna kankan táwọn ẹ̀yin lẹ máa súnà ranù tẹǹsì wọ́n máa bú yín wọ́n máa bà yín jẹ́ wọ́n máa wò pọnà tẹǹtọ yẹn ọ̀nà àánú ni kìí sojú ọ̀nà kéèyàn sọ pé nítawọn àfa ńláńlá tí wọ́n ti ṣe tí wọ́n fi kú kéèyàn sọ pé àwọn nǹkan yẹn ọ̀dá àwọn bàbá bàbá àwọn kéèyàn sọ pé ntí wọ́n ṣe tí wọ́n fi fayé lẹ̀ aburú ni rárá o gbogbo orú nǹkan kò sí nínú tí àwọn kàkọ́ náà gbogbo ntí ọba sì ti múni lọ sídìí ká sọ pé nǹkan kan ń bẹ nínú táwọn bàbá wa ṣe tí ò dáa nǹkan kan ń bẹ táwọn àfáà wa tó ti síwájú ṣe tí ò sunwọ̀n gbogbo ntí ọba ti sún àwọn dédì rẹ̀ àwọn ò lè darapọ̀ mọ́ rẹ̀ ló ṣe jẹ́ pé lónìí a ẹni tí ń ṣe súnà wọn ò tó nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ò ṣe súnà àwọn ẹni tó ṣe pé wọ́n ń sànà kí súnà yíyẹ kọ́mọ́kù kọ́mọ́kù rádàmù láwùjọ wa wọ́n kéré jọjọ fáwọn ẹni tó yọ àdá àti àké àti ìbọn sí súnà pépépa láàpọ̀ kọ́dà tó ń bẹ nínú wa àwọn tó ṣe pé omi làwọn gbé dání ẹlòmíì ti ẹ̀rú àgbá omi lórúkọ pé gbogbo gibidi àtẹ̀bá ti bẹ́ àwọn tó máa fún lómi kò ní parẹ́ lójú àwọn bídí àṣẹ kò ní parẹ́ lójú àwọn wàlà hawla wàlà quwwata illa billah láì mọ̀ pé ká kúrò lórí ìgbàgbọ́ eléyìí tó lálàáfíà ká yẹsẹ̀ kúrò lórí àdìsọ́kàn eléyìí tó sunwọ̀n ojú ọ̀nà parun ni ojú ọ̀nà àánú ni ẹnikẹ́ni tó bá ti lè kúrò lórí ojú ọ̀nà gbàgbọ́ tó lálàáfíà àdìsọ́kàn tó sunwọ̀n ó ti mórí lébi àti parun ó ti mórí lébi àti ṣìnà sọnù pátápátá nítorí pé àdìsọ́kàn tó sùn wà òun náà ní nǹkan tí máa tìyàn lọ sídìí ká ṣiṣẹ́ tó sáǹfààní àti pé gbogbo ẹni tó bá wà láyé tí ò ní àdìsọ́kàn tó lálàáfíà ìgbàgbọ́ tó sùn wọn kò sí pẹ̀lú rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n o yóò di nǹkan àmúṣeré lọ́wọ́ àwọn èròkérò àbákàbà iyèméjì àti àwọn àrújú àwọn iyèméjì ìrújú àbákàbà yìí wọ́n wá lè máa di ní tó ṣe yí pé òkùnkùn apá kan wọn ó ń gun apá kejì wọ́n máa wá gbéra wọn. Wa ní kọ́kọ́ lọ́rùn nínú ìgbésí ayé rẹ wọ́n ó di ọ níwájú wọ́n ó di ọ ní ẹ̀gbẹ́ wọ́n ó di ọ lẹ́yìn ó fi wá dẹni tó ṣe pé kò ríran rí gbàgbọ́ òdodo má torí pé ojoojúmọ́ ìnìwọ́ ọ̀ máa jìnnà sí gbàgbọ́ òdodo ojoojúmọ́ ló máa jìnnà sí àdìsọ́kàn tó lálàáfíà ọ̀ wá ní rí ojú ọ̀nà táwọn èèyàn máa tọ̀ láti ṣẹ̀ṣẹ̀ mí eléyìí tí máa bí oríire tọ̀mọ́ torí pé ẹni ò ní àdìsọ́kàn tó dáa kò sí bó ṣe lè soríire kúrò nínú ilé ayé yìí ẹni tí ò bá ti ní àdìsọ́kàn tó dáa kò sí bó ti ṣe lè wọlé ayọ̀ alìjẹ́nà tó bá di lọ́la gbẹ̀ndà kìyàm nígbà tí o bá ti sí ìgbàgbọ́ tó dáa àdìsọ́kàn tó sunwọ̀n ọ̀pàdánù rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ìgbésí ayé òun kò ní rọrùn fún ọ àti mí kò ní dọ́gba fún ọ yóò fi wá di wípé mímì rẹ yóò le púpọ̀ mímì rẹ yóò le púpọ̀ ọ̀rọ̀ rẹ yóò wá dàbí tẹni tó ṣe wípé ó ń gòkè lọ sí sámà ó ń gòkè lọ sí sámà ẹ mọ̀ pé bí ti ń jìnà sílẹ̀ ni mímì ò ní rọrùn bí bá ti ń jìnà sílẹ̀ ni mímì ọ̀ máa le nítorí pé irú atẹ́gùn tọ́lọ̀ ní ká máa mí ká máa fi sẹ̀mí ọ wà lókè àti tá a bá jìnnà púpọ̀ sókè pẹ̀ téèyàn bá ti jìnnà púpọ̀ sókè pẹ̀ ò ní rí oxygen mà hydrogen ìlókùtọ́ máa rí a sì ti mà yí pé oxygen là á máa mí láti sẹ̀mí yàtọ̀ sí hydrogen torí ẹ̀ ìsẹ̀mí rẹ yóò le púpọ̀ ìwọ náà máa wá rí i pé olówó ò ní sinmi ọlọ́lá ò ní fọkànbalẹ̀ ó lórí ipò pákàlẹ́kì òjì ọgbádùn ọmọ wa wá ọ̀nà wo ńlọ lè fi bọ́ lọ́wọ́ ọ̀dààmú àjàgà wàhálà àti làálà eléyìí tọrọ kiri káàrẹ yìí káì ikú yájọ sí lọ kí láǹfààní owó tá ní tá a kí láǹfààní ọlá tá ní tá nísìmì kí láǹfààní gbogbo kò tá láwà tá a lórí òróǹro káì òun gbé nǹkan mi tó bá sì jẹ́ pé àwọn míì ni yóò lówó ti gba ayé ọ̀n pé o tó sí tọ̀run kó o kú dànù kí la ń fa ní rẹ tẹ́lẹ̀ náà ẹni ò sin lọ́n ọkàn báyìí jẹ́ fẹ́ni tó fẹ́ sin lọ́n ni ò dínà mẹ́ni tó fẹ́ nàṣẹ̀ láti lè dúró dáadáa kó sin lọ́n ni láàrí pé wọ́n bẹ nílé ayé nígbà tó o ti kú tẹ́lẹ̀ nǹkan àkútúkù rẹ lọ́n wàá tún lọ jẹ bàbá ńlá yà tìbá nàbì sallallahu alaihi wasallam ti fi yé wa pé gbogbo ẹni tó bá fọwọ́ ara rẹ̀ tó bá fi ṣekú para rẹ̀ bóyá ó pokùn sóni bóyá ó gúnra rẹ̀ lọ́bẹ̀ ó sára rẹ̀ ládàá ni ó dẹ́kun síra rẹ̀ lásánà sí ni lọ́wọ́ wá sọ́ra rẹ̀ ó tiẹ̀ sọ́ra rẹ̀ sínú ọ̀fìn ni kótó di kó kótó yìí bẹ́ẹ̀ lẹ́mí ti lọ irun tó fi para rẹ̀ òun náà ló fi jìyà nù náà jahannam tọ́ba ni ó para rẹ̀ ó pokùnso ó da epo síra rẹ̀ lára ó láàrin gbogbo ẹgbẹ̀rún tó bá para rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ ní rí mùsùlùmí kan gidi nù wá bẹ́ẹ̀ ni ẹ ṣe wádìí láti òní lọ́nù gbèsè ayé yín gbogbo ẹni tó lọ para rẹ̀ ó pokùnso ó sọra rẹ̀ látòrí gádà ní third mainland bridge ó bára rẹ̀ ní odò ó kú bẹ́ẹ̀ ẹ rí i pé tẹ bá ṣe wádìí nínú èèyàn ẹgbẹ̀rún ẹ̀ rí kan tó mùsùlùmí mùsùlùmí ẹ̀ kú para rẹ̀ nítorí pé a lè má ní lónìí gbọ́dọ̀ ẹ̀ mọ̀tọ́ lọ rí mùsùlùmí kìí ṣera rẹ̀ léṣe nítorí pé àmánà lẹ̀mí wa jẹ́ lọ́wọ́ wa tọ́lọ̀ ń fi fún wa tẹ̀mọ̀ pọ́lọ̀ wọn bò sí ní fi nǹkan pamọ́ sí ọlọ́dọ̀ kọ́ má bí ọ léèrè ọlọ́ni wala taqtulu anfusakum ẹ gbọ́dọ̀ fọ́ ara yín ṣe kú para yín ẹ dákun irú ìṣòro wo ló lè bá wa láyé irú ìdààmú wo ni ló lè máa kojú wa nínú ìgbésí ayé yìí táwa rí i pé kò kan àbáyọ àfi ká para wa ẹ dákun ẹ mú wa ó ti lówó kò lówó ma ó ti lọ́lá kò lọ́lá ma ó ti ríṣe kò ríṣe ma ọba ni wọ́n ti rọ̀ lóyè olórí orílẹ̀-èdè ni wọ́n ìmpíìtì rẹ̀ kí ni gbogbo ẹja mu irọ́ lásán wàhálà ṣe náà lọ́ọ́ para rẹ̀ sí ẹ̀yin ọmọ ìdùnnú ńlá tá wàá nìyí ìdùnnú ńlá tá a Islam yìí tába ti sin lọ tá à ń ṣèrántí gbàgbé Ọlọ́run àwọn ò wàhálà nù gbèsè ayé wa bá a bá kọ́lé tá a káàtì tá a ní bàálù tá a lọ́kọ̀ ju omi tá a ní gbogbo nǹkan téèyàn ní láyé yìí tá a bá ti ní Islam a ní nǹkan kan a ní nǹkan kan akramakumullah ṣe é ráwọn ẹni tí ó bá ti ní ìgbàgbọ́ tó pé àwọn ló máa ń ṣekú para wọn tí àkídà rẹ ti dáa ọrọrùn wàláhì kò ṣekú para rẹ ọrọrùn kò ṣekú para rẹ ẹ mọ̀ pé ẹnìkan ní kò yí òun nísìnyí tó ń bá jẹ́ pé òun ọ̀làkìdá tó dà àkìdá tó ń fi tọ̀rí kọ̀ ni àkìdá tó ń fi à ń palẹ̀jà nù ni àkìdá tó ń fi ká máa pa àwọn aláàlálẹ̀ ni àkìdá tó ń fi ká máa pòkú ni gbogbo irú àwọn àkìdá lónìí sósì ṣeéṣe kó òun fọwọ́ ara òun parọ́ dáadáa dáadáa ó lè fọwọ́ ara rẹ̀ para rẹ̀ nítorí pé ẹ mọ̀ pé nítorí àwọn àkídà burúkú tó ní o lè lọ gba nákẹ̀lé burúkú màtó bá gba nákẹ̀lé burúkú yẹn wọ́n sọ fún ọ pé nákẹ̀lé owó ni so ẹ àlìjánu ti ń ṣiṣẹ́ fún nákẹ̀lé táwọn fi fún ọ yọ yọ sí ọ tó o bá pe àwọn nákẹ̀lé òǹdè yẹ tí wọ́n fẹ́ kó o pè wọ́n wá sọ pé tí àlìjánu bá yọjú sí ọ yọ ọmọ pọnà lẹ́nu báyìí ọ gbọ́dọ̀ sá o yóò sì mú idà lọ́wọ́ idà yẹn yóò mú bérebére ojú àǹjánu yóò máa pọ́ná ẹnu rẹ̀ yóò máa pọ́ná idà sì ń bẹ lọ́wọ́ rẹ̀ ahlu sunnati wal jamaa sẹ́yìn ó dúró de ntí ọ̀dà naam ẹ̀yin ò dúró de ntí ọ̀dà torí pọ́lọ̀ ni wala taqtulu anfusakum ẹ má fọ ara yín para yín wala tulqu bi aydikum ila tahluka ẹ má fọwọ́ ara yín gbéra yín lọ fi ìparun àbẹ́ ẹ̀kọ́ ni àmọ́ ìgbà tí wò da ara àkìdá rẹ tí ò da fi máa wò pé táti lówó bá pẹ́ táti lọ́lá bá pẹ́ táti nípò tó bá ń ṣe tíkọ́tíkọ́ fi gọgọ fà àbúrò máa ẹ̀sìn lálùjá ni wọ́n máa pọ́ná lẹ́nu yóò máa lójú yóò mú dà kí lójú abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ yọba yọ sí àfà nígbà tó yọ sí oná kò ní lè sá yóò tún fẹ́ dúró kò ní lè dúró yóò á dúró láàrin méjì náà sọ pé wọ́n ló pè mí tiẹ̀ bọ́ lónìí tiẹ̀ bọ́ láì pè mí bẹ́ẹ̀ <laughs> lẹ́sẹ̀ ní tí wéèrè pọ̀ǹtì ẹ wàláhì ẹlòmíì ògùn owó lọ́fẹ̀ẹ́ torí pa kì í ti ké wọn ní kọ̀gbọ́dọ̀ sá ẹ àìsè ké àìsè sá nígbà tí nǹkan ké mẹ́yà títí nǹkan lẹ́nu ọ̀wá àyárú èwo pẹ̀lú òkú ọlọ́run wọ́n ti

àǹjẹ̀nú wa re ìyàwó rẹ̀ wọ́n wá lùsùn nàka àǹjẹ̀nú wa ọmọ rẹ̀ wọ́n wá lùsùn nàka àǹjẹ̀nú wa ẹ lọ bá ọmọ ń pa torí pé àtàwọn àtàwọn àlejànú burúkú ọmọ ni wọn kan náà wọ́n ti ṣiṣẹ́ ok sọ lè sọ kíkí kọ́ mọ́ ṣiṣẹ́ kọ́ mọ́ dáhùn lára ẹni tí irú rẹ̀ ràn sí sọmọ pé kò lè ṣeéṣe ṣùgbọ́n àlùsùnà ńgbà táwọn ọ̀jẹ̀ gbì wọ́n ti se fẹ́ kú gbì àwọn ọmọ abálẹ̀jànú sọ̀rọ̀ ni pé ìwọ owó lọ́wọ́ à ń bẹ̀ òun ni ó kọ́ rẹ ti jẹ́ ọba dá kọ. ọkọ mùsùlùmí ni wọn ni àbí ó ní ohun èso mùsùlùmí o kí wàá ní ọ ó ní àfààyè ó ti lé pọ̀ bẹ́ẹ̀ ni subhanallah àlìjáde náà máa sọ pé o ti lé pọ̀ jù ní bẹ́ẹ̀ ni sọ́ọ̀mù máa ń tọ́sẹ̀lẹ̀ lónìí ni ó jáde kó lára eléyìí lónìí. alùsùnà ní í ṣe bẹ́ẹ̀ alùbídà tó lè ṣe òsì adúpẹ́ fọlọ́ tí àkídàrí ọba ti dá kò sí tàbí ṣùgbọ́n ọbalẹ̀jẹ́ ọbọ̀nàjẹ́ ọba àwùjọ jẹ́ gbogbo àwùjọ tí ọba sì ti sí ìgbàgbọ́ tó dá ń bẹ̀ bí àwùjọ àwọn ẹranko ló máa ń jọ bí àwùjọ àwọn ẹranko òun ló máa ń rí nítorí pé gbogbo ohun tó lè mú wọn máa ṣẹ̀ṣẹ̀ mí aláyọ̀ kò ní sí láwùjọ yẹn ẹ rí i ó lè ṣeéṣe kọjá pé irú àwùjọ bẹ́ẹ̀ àwọn lọ síwájú pípọ̀ àwọn ilé tí wọ́n kọ́ síbẹ̀ ga púpọ̀ ó lè jẹ́ pé àwọn ilé tí wọ́n kọ́ ó bẹ̀rẹ̀ látòrí alájà mẹ́ẹ̀ẹ́dógún títí lọ sí orí alájà ọgọ́rùn-ún tí wọ́n tu àwọn ilé ńlọ ẹlòmíì wo irú àwọn ilé ńsùsùn gẹ́gẹ́ bó ṣe wà lamẹ́ríkà àtàwọn ìlú òyìnbó wọ́n sọ pé wọ́n lọ́n wọ́n lọ́n táyé bá rí báyìí bó làlùjẹ́ náà ó rí ó rò pé ó rò pé irú àwọn pàǹtí lásán àwọn ẹrù símẹ́ǹtì ó rò pé bẹ́ẹ̀ làlùjẹ́ náà rí kàlà àlùjẹ́nà èsì pàǹtí kìí ṣẹrú símẹ́ǹtì torí pé àwọn ilé àlùjẹ́nà ọ̀ máa ń tán fi kọ́ ni èyí máa ṣe búlọ́ọ̀kù èpẹ̀ bóyá sàkàlẹ̀ àti símẹ́ǹtì dáǹpù àbí òye wa ṣeéṣe náà wà ní wọ́n fi kọ́lé àlùjáná kálá àwọn iléetọ́ ẹgbẹ́ bó ṣe dáa tó wọ́n tún yàgbẹ́ ẹnu rẹ̀ abẹ́yẹn ọmọ ni tí wọ́n bá kọ́lé tó dáa báwọn tí gbogbo èèyàn ní flọ fifty tí wọ́n sọ pé gbẹ̀ngbẹ̀ àwọn ń gbà wọn àwọn tó wà ní flọ seventy wọ́n ní gbẹ̀ngbà wọn kò sí lè gbẹ̀ nǹkan dàrú àbí òní dàrú kálukọ́ bẹ̀rẹ̀ sí yàgbẹ́ síbi kíbi ni so síbẹ̀ wà á àlìjẹ́nà wá rí àlìjẹ́nà ga jù bẹ́ẹ̀ lọ jàmáà gbogbo dọ́ọ̀lì ayé ìpàntí lásán lẹ́gbẹ̀ẹ́ àlìjẹ́nà torí ẹ nígbà tẹ̀yìn ọba ti ní ìgbàgbọ́ tó dáa ẹ lè kó àwọn ilé ńláńlá bẹ́ẹ̀ ká lọ ká délu yín ká wo àwọn ilé àwòsífìlà dànù ká rí àwọn ọ̀nà yín ká dẹnu lẹ̀ pé títì làwọn èèyàn ṣe tó dáa tó báyìí ká máa wọ ẹ̀yìn náà ká máa worú ọkọ̀ tẹ́ǹgùn irú bí ọkọ̀ ti ṣe ń lọ lókè tí ń lọ ń sálẹ̀ àwọn rélùwéè ti ń lọ lókè pẹ̀lú àti etí ń lọ nínú abẹ́ẹ̀lẹ̀ àti etí ń lọ nínú omi gbogbo ẹ̀ pátá bàálù òun náà ń fò gbogbo ẹ̀ ń ṣe gbogbo eléyìí lè jọ wá lójú àmọ́ tí ọba ti sí àkídà tó dáa gbogbo ń ti ń jọ wá lójú yóò di òtúbà ń tẹ tí ọba ti sí ìgbàgbọ́ tó dáa kò sí tàbí ṣùgbọ́n gbogbo orú àwùjọ bẹ́ẹ̀ ìparun lọ̀rọ̀ wọn máa já sí ìparun lọ̀rọ̀ wọn máa já sí torí ẹ̀ lẹ́sẹ̀ rí i pé bí wọ́n ti ṣe lajú tó ná náà lẹ́rìí pé wọ́n máa bu ọlọ bí wọ́n ti ṣe lọ wájú tó náà lẹ́rìí pé wọ́n máa bẹnu àtẹ́lù ẹ̀sìn bí wọ́n ti ṣe lọ wájú tó lẹ́rìí tí wọ́n máa ṣẹ̀ sọ́lọ́ wọ́n lè máa bára wọn sùn lẹ́gbẹ̀ẹ́ títì kò sí tìjú kankan bí wọ́n ti ṣe lajú tó bẹ́ẹ̀ náà lẹ́rìí tẹ́nìkan gbé bandé tí wọ́n sọ pé kí ló dé tẹ̀yìn ọ̀wọ́ mọ́tò tó fi gbé tó fi jẹ pẹsẹ lẹfi ń sà ó lè síbọn fún yín kó pa gbogbo yín ṣe ti títì lọ bí wọn ti ṣe la títò òun náà ni wọn lè ráyàn mú kí wọn máa lè lọ láì jẹ kọjálè kí wọn sì fi ọwọ́ fún lọ́rùn kí wọn tún fẹsẹ̀ tẹ ọrùn wọn ò ní sọọlẹ títí tí wọn fi rí poku kí ló dé nítorí pé èèyàn dúdú lòun kìí ṣe òyìnbó ẹgbẹ́ wa ẹ rí bí wọn ṣe la títò tí gbogbo ilé ayé wọn tó jẹ́ pé mu kú mu lọ́pọ̀lọpọ̀ fi mu nílé ọtí ni à ń mu kokain ni à ń mu gbó ni gbogbo nǹkan náà ló kúnnù ìgbésí ayé wọn ẹ rí bí wọ́n ti ṣe lajú tó tó jẹ́ pé mọ̀lẹ́bí kan sí nínú wọn mọ̀lẹ́bí kan sí nínú wọn tó létò mọ̀lẹ́bí kan sínú àwọn mọ̀lẹ́bí wọn tó jẹ́ pé mọ̀lẹ́bí tó létò ni ọkàn àwọn ìyàwó ò balẹ̀ nítorí pé wọn ò lọ́kọ ọkọ tó ṣe pé ó lè wò kó lé gbogbo wọn dànù ọkọ tó ti kó lè gbé bàn kọjá pé ìyàwó gan náà ni ó yin bàn bẹ́ẹ̀ náà lọ́kọ náà ọkàn tiẹ̀ náà nítorí pé ìyàwó lè gbé bàn kọ́ para gbogbo eléyìí ní ṣẹlẹ̀ láwùjọ àwọn ń yẹn bọ́ọ̀ bá lówó lè gbádùn gbogbo gbèsè ayé eléyìí tó kún nínú ìgbésí ayé gbogbo àwọn tí ó bá ti ní ìgbàgbọ́ òdodo tó dáa tẹ́bẹ́yìn náà rí láwùjọ tàwa tá a dúdú ní ìgbà tí ò sí ìgbàgbọ́ òdodo eléyìí tó dáa tó sunwọ̀n tẹ́bẹ́yìn náà máa ti ń ṣẹlẹ̀ láwùjọ wa gbogbo níbi tó ti jẹ́ pé ọgọ́ọ̀rọ̀ àwọn èèyàn iná lọ́jọ́ póògùn awo òòṣà ẹbọ òun ní nǹkan táwọn ń fìgbésí ayé wọn ṣe tẹ́ẹ̀ bá ń sọ pé Allah wọ́n ní ẹ má dàkọ Allah kankan lọ́dọ̀ tàwọn kò sí ní táwọn fẹ́ẹ́ fi ṣe ẹbọ làwọn bàbá tàwọn máa ṣe òòṣà làwọn bàbá tàwọn máa bọ alọkàn tiẹ̀ ń sọ̀rọ̀ gbogbo ẹnu rẹ̀ ń hóṣẹ oníkẹni kankan gbogbo ìsìlámù kankini kan ẹ̀sìn àjòjì lélẹyìn èwo wá lẹ́sìn wọ́n ní ẹ̀sìn lọ́dọ̀ àwọn táwọn ọjọ́ ọmọ Odùduwà òun náà ní Ṣàngó kéèyàn bẹ Ṣàngó lọ́wẹ̀ abẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ kí sàpàná wọlé wọn abẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ ogun kéèyàn bẹ ogun lọ́wọ́ ẹ̀ kí lákàáyé kó fi mú wọn dẹ́rìn ẹ̀rọ àkótórí tọ́lọ́ nígbà tí wọ́n láwọn ọ̀gbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹ wo nǹkan tí ń ṣẹlẹ̀ nínú gbèsè ayé wọn nígbà tí wọ́n ní tọ́lọ́wọ́ bọ̀ ọ̀já mọ́ nǹkan kan ẹ wo bí àwùjọ wa ti ṣe bàjẹ́ tó lónìí tó fi jẹ́ pé ọkàn ẹnìkan ò balẹ̀ sẹ́nìkan ọkàn ẹnìkan òsítọ́ balẹ̀ sẹ́nìkan nígbà tó ti pa àgbọ́ lọ́wọ́ ọba gbọ́ àwùjọ táwọn kèfèrí bá ti pọ̀ àwùjọ tó jẹ́ pé ẹni tí ń pera ẹ̀ mùsùlùmí gan ìgbàgbọ́ òdodo tó sun wọn kò sí fún ẹ dákun ọkàn wọn ti ti fẹ́ balẹ̀ kò lè balẹ̀ láéláé nítorí pé ẹni tí ọkàn tiẹ̀ tó ń wo kó lè balẹ̀ síhun ó lè jẹ́ pé ó ní ìdí rẹ láti lò ó ní ìdí rẹ láti lò láì téèyàn fẹ́ fi wẹ̀ ó lè máa wo pé tó o bá ṣèṣì wò ń wá nílé àwà lọ́jọ́ kan òun ò rí pò mú ọ̀pá torí pò ń nídìí nǹkan kan lò lára rẹ̀ ṣèlú ńgbà tí ò sí òdodo tó dáa ni ẹni tó bùn ọ lówó kí ló dé tó gbà ńgbà tí ò sí gbàgbọ́ òdodo tó dáa ò lọ fẹ́ lo àrísìkì rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹni tó ràn ọ lọ́wọ́ kí ló dé tó gbà ràn lọ́wọ́ onítorí pé wọ́n fẹ́ lo àrísìkì rẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹni tó ṣe wípé ọ tọ ọ wá ń dán márùn ìmọ̀ràn tí ń dán yẹn ìwọ ń gbìyànjú láti lò ṣùgbọ́n lọ́wọ́ bó ti kádàrà bí kíkọ́ bọ́ sí bó ti ṣe rò pé ọjà sí fún ọ ní dáadáa ṣùgbọ́n ojoojúmọ́ lọ́wọ́ tí ẹ̀ ń rókè kí ló dé tó rí sá ṣé bọ́ sọ pé ó ń forí rẹ̀ gba pààrọ̀ ni gbogbo àwọn ìmọ̀ràn tí ń fún ọ ní forí rẹ̀ gbà gbàtí ọba ti sígbàgbọ́ tó dáa oníkálukú àwùjọ wọn ò lè dá o àwùjọ wọn ò lè dá bí tí wọlé ó kéré mà kí ló dé tó fi jẹ́ ní yorùbá level àwọn ìlú kan wà tó ṣe yí pé ẹbọ ní láàárọ̀ ẹbọ ní lọ́sàn òòṣà ní láàárọ̀ òòṣà ní lóru tí wọn bá máa sọdún eégún wọn máa sọdún orò ẹ pé gbogbo nǹkan yẹn láwùjọ níbi tí wọn bá ti ní àkídà tó sunwọ̀n ìmọ̀ àjẹtọrọ fọ́nkálẹ̀ akramakumullah kò sí tàbí ṣùgbọ́n kò sí nǹkan kan tó lè tún àwùjọ ṣe àyàfi kó jẹ́ pé àwọn ẹni tí ń gbé bẹ̀ wọ́n ní ìgbàgbọ́ òdodo tó sùn wọn. ọlọ́run ẹlẹ́dàá wa ń sọ fún wa nínú suratul mu'minun àyà kọkànléní àádọ́ta ó ní ya ayyuhar rusulu kulu minat tayyibati wa'malu salihan ọlọ́run ní ẹ̀yin ránṣẹ́ wa ẹ̀yin ránṣẹ́ tá a ránṣẹ́ ẹ máa jẹ nínú nǹkan tó dáa dùn kẹsì máa ṣiṣẹ́ rí ẹ máa jẹ nínú nǹkan tó dáa dùn kẹsì máa ṣiṣẹ́ rí eléyìí tó túmọ̀ sí pé tẹ bá ní àkídà tó dáa ayé yín ó sunwọ̀n ẹ̀sìn yín ó dáa tẹ bá ti ní ìgbàgbọ́ tó dáa ayé yín ó sunwọ̀n ìgbésí ayé yín náà dáa torí ẹ tí ìgbàgbọ́ òdodo eléyìí tó dáa tí bá ti ń bẹ pẹ̀lú àwọn èèyàn kò sí tàbí ṣùgbọ́n títàn yìnrìnyìnrìn ìgbésí ayé àtàwọn ẹrù tó wà ń bẹ kò ní rí yín músìn kò ní rí yín músìn kò ní sọ yín dẹrú yóò sì máa mú yín jẹ́ni tó ṣe pé mú tí ó ṣàǹfààní nínú nǹkan ìgbésí ayé gbogbo tí ò ní wúlò fún yẹn pàtì ẹ̀yin ò ní jẹ́ni tó ṣe pé ilé ayé mú lẹ́rú ó sọ yín di ránṣẹ́ tán tá a bá wo àwùjọ tiwa lónìí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọn ò fẹ́ ìgbàgbọ́ òdodo eléyìí tó lálàáfíà wọn ò fẹ́ àdìsọ́kàn eléyìí tó sunwọ̀n yẹ̀yẹ́ ẹ̀fẹ̀ òní wọ́n máa ń fi ìgbàgbọ́ tó lálàáfíà sí kódà nǹkan ebó òun náà ni asúnà ńlọjẹ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí fi ń sọ̀rọ̀ fi ń sọ̀rọ̀ ẹni tí fi ń kọrin fi ń kọrin ẹni tí fi ń ṣe késẹ́tì ń fi ń ṣe késẹ́tì ẹni tí fi ń dàpàrà fi ń dàpàrà àwọn èsì àlùsùnà kò sì sin táwọn fẹ́ fi súnà sí nínú ìgbésí ayé àwọn kí ló dé tó fi já pé àwọn ẹni tó kéwú tó ń ti bí wọ́n ti ṣe kéwú tó láwọn àwùjọ tiwa láti ọjọ́ tó ti pẹ́ títí tó fi di òní yìí wọ́n kì í kọ́ nípa al-aqidatu àdìsọ́kàn tó lálàáfíà kàkà bẹ́ẹ̀ àdìsọ́kàn tó ṣe pé kò lálàáfíà òun náà ní nǹkan tí wọ́n máa kọ́ tí wọ́n máa kọ́ jáde láwọn alẹ́ kíó òun náà ní tí wọ́n máa lọ gbà ní kíó lọ́dọ̀ àwọn àfa tí wọ́n ń tẹ́ tírà sí lọ́dọ̀ èèyàn mélòó òun ló gbé tírà tawhid ló gbé lọ bólúmà ike ni mò ń fẹ́ kẹ́ kọ́ mi lójú ọ̀nà tó fi jẹ́ pé màá ní àdìsọ́kàn eléyìí tọ́lá làáfíà kì í ṣe dandan kí kìtàbù tawhid yẹn kọjá kìtàbù tawhid ti Muhammad ibn Abdul Wahhab torí pé àwọn ẹni tó kọ kìtàbù tauhid wọ́n pọ̀ jọjọ nínú àwọn olùmọ̀ tó ṣe pé àwọn náà wọ́n sẹ̀mí wọ́n gbélé ayé lórí alkitabu wa sunna gẹ́gẹ́ bí alimami ibn khuzaima sẹ́bẹ̀yìn náà gbó kọ́ rẹ̀ rí a máa sọ wípé sahahahu ibn khuzaima ibn khuzaima ó ní tíra hadith tí wọ́n ń pè ní sahihu ibn khuzaima nínú tíra tí bàbá yìí kọ olùmọ̀ńlá òun náà ní kìtàbù tawhid bákan náà kìtàbù tọ̀hídì míì tún wà eléyìí tó lùmọ̀ míì náà tún kọ́ gẹ́gẹ́ bí kìtàbù tọ̀hídì libni manda ibnu manda olùmọ̀nlani nínú àwọn olùmẹ̀sìn islam gẹ́gẹ́ bó ti ṣe kọ́ kìtàbù tọ̀hídì ó tún ní kìtàbù iman kìtàbù iman àti kìtàbù tọ̀hídì rẹ̀ yìí kìí di ẹyọ kan ìdí tó pọ̀ ni níbi tá a ti ń ẹ̀sìn islam fún tó fi jẹ́ pé àwọn kìtàbù tauhid eléyìí tó ní í ṣe pẹ̀lú àdìsọ́kàn tó lálàáfíà oná là ń kó àwọn ọmọ lọ́nà tó ṣe pé nígbà táwọn ọmọ bá kẹ́kọ̀ọ́ tó bá kẹ́kọ̀ọ́ jáde kúrò láwọn ilé kéòyì wọ́n jẹ́ olùmọ̀ tó ní màtí fi ń tún ayé ṣe wọ́n jẹ́ olùmọ̀ tó ní mà ti fi ń pè àwọn èèyàn lọ sí di dáadáa wọ́n jẹ́ olùmọ̀ tó ní mà ti fi ń lé àwọn èèyàn dínà sáìdá wọ́n jẹ́ olùmọ̀ tó ní mà ti fi mà rẹ̀ ti fi ń gba ìdákò lọ́wọ́ àwọn èèyàn ti fi fi dáadáa rọ́pò rẹ̀ kẹ́yìn náà máa ń tó sí wa láwùjọ wa nígbà tí ò sí ìgbàgbọ́ òdodo tó sùn wa bí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe jẹ́ pé kí òun ni wọ́n kè wọ́n kàn di babaláwo ni kí òun ni wọ́n kè wọ́n di ẹni tó ṣe kó di awòràwọ̀ kí òun ni ó kè ni wọ́n bá di ẹni tó ń ṣe yẹn ń wò òun yóò lè máa lò tó fi dání tí ń ṣe yẹn ń wò ó di babaláwo náà ni ọ̀dà alágbègbè náà ni ọ̀bá jẹ́ ló ń wò ọba àjẹpọ̀ mi ló ń lò ọba sì ni wọn ń wò alukurani ló ń lò ọlọ́ kò yí gbogbo ịpata pátá náà iṣẹ́ ìyá ń wò ló ń ṣe yẹ́nrìn ló ń ojú ọ̀nà náà ni gbogbo yín gbà tó wá lè kọ́ nípa àlàkídà tó sàhíhà àdìsọ́kàtọ́ lálàáfíà kó wá jẹ́ parí ọ̀rọ̀ rẹ a rí pé léyìí jọ́kan nínú sábàbí táwọn èèyàn fi kórìíra al-aqidatu sahiha àdìsọ́kàn tó lálàáfíà ìgbàgbọ́ òdodo tó sunwọ̀n torí pé àwọn ń wò pé táwọn bá ti lè ní ìgbàgbọ́ òdodo tó lálàáfíà tẹ̀ ń wò àdìsọ́kàn tó sunwọ̀n tẹ̀ ń sọ̀hún nítọ́ dájú ni pé ọ̀nà àjẹ́ ò dì máa wò kí ni wọ́n ń pè lọ́nà àjẹ́ òun náà lọ́nà kájókòó Kala ń ṣe jálàbí kama se máa kama yẹ̀wò ká máa láàrin àwọn èèyàn lọ́wọ́ gbọ́ ọ̀nà ẹbọ gbọ́ ọ̀nà tọ́takùtọ̀ lọ́n tọ́takùtà wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí ló máa ń fa ló fi jẹ́ pálá ake yọ ake ọlọ́bẹ yọ ọbẹ aládàá yọ àdá oníbàn ó gbébọn jáde ọlọ́kọ̀ yọkọ̀ gbogbo wọn lórúkọ pé àwọn fẹ́ bá ìgbàgbọ́ òdodo tọ́lá làáfíà yìí jà kò yẹ kọ́ra èjókòó láwùjọ àwọn àwọn ẹni tí wọ́n sì ń pèpè lọ sídìí rẹ̀ àwọn gbọ́dọ̀ kéde ìjàlé wọn lórí nítorí pé tí tí wọ́n ń pèpè lọ sídìí rẹ̀ yìí tó bá ráyè jókòó ọ̀nà jẹ́ dímà wọn. àbí sábàbí wo ló tún fẹ́ wà fún ìyàwó yín wọ́n gbà ní àwọn alùsùnà tẹ̀ ń bóyá àwọn tí ń pèpè lọ sídìí àdìsọ́kàntọ́ lálàáfíà wọn ìgbàgbọ́ òdodo tó sun wọn ọmọ yín ni wọ́n pa ni ẹ̀ra lẹ̀ wọ́n gbà máa yín lọ́wọ́ ni wọ́n ní ẹ má rìn lókè pẹ̀ ni àbẹ̀fẹ́ sùn wọ́n yọ kàtífà ń di yín ni kí ló dé kí ni wọ́n rà ń gbà yín wọ́n lọ fẹ́ dínà jẹ máwọn ni àwọn sì wáyé wá jẹun ni ọ̀fẹ́ dínà mú máwọn ni àwọn wáyé wá mú ni kí lọ́lọ́run ti sọ fún yín nínú alukur'an yìí pé wálé ayé wá sí i sebọlọ ni wa ma khalaqtul jinna wal insa wa ma khalaqtul jinna wal insa illa illa liya'budun. ìṣẹ̀dá àwọn àlejànú ìṣẹ̀dá àwọn èèyàn nítorí nǹkan kan míì yàtọ̀ sí kí wọ́n lè bá a máa sìn mí ọlọ́run kí n lè pa wọ́n láṣẹ ẹ máa sìn kí wọ́n sì máa sìn kókó ń tàǹtì torí rẹ bẹ láyé nù. bàbá wa rẹ nìkan tí ń pè wá lọ sídìí ká mójútó kókó ń tàǹtì torí rẹ bẹ láyé ká kúrò nídìí ìranù ká kúrò nídìí ìrégbè ká kúrò nídìí èyí tó ṣe pé kò ní bá wa débì kan ọ̀ràn rẹ̀ ò sì ní fi wálẹ̀ ó sì wá gbọ́dọ̀ dẹni tẹ́ ẹ̀ máa bú ó sì gbọ́dọ̀ dẹni tẹ́ ẹ̀ máa bẹnu àtẹ́lù ó sì gbọ́dọ̀ dẹni tó ṣe pé ẹ̀yin ò ní tẹ̀lé ń ti ń wí ẹ̀yin ò sì ní fẹ́ kẹ́lòmíì ò tẹ̀lé ń ti ń sọ. torí ẹ̀ wọn ò ní sẹ́ẹ̀ máa lórí pé wọ́n ń bú ẹ̀yin tẹ́ ń jọ ń gbé tẹ́ ń pè wọ́n á lọ sídìí kí wọ́n di kìtàbù ọ̀sùnnà mú ẹ̀yin tẹ́ ń jọ ń gbé pẹ̀lú wọn tẹ́ ń pè wọ́n lọ sídìí al-aqidatu sahiha wọn ò ní sẹ́ma lórí ìpẹ́yìn làwọn ń bò àwọn ẹni tó kọ àwọn tíra tó ṣàlàyé ẹ̀sìn ní gidi ń àwọn náà dáràn mo rò pé yé ẹ Ibn Taymiyyah kí ni ta ni jẹ́ bẹ́ẹ̀. àbí òye wa tani jẹ́ Ibn al lẹ́yìn náà wọ́n ti gbé Muhammadu bin Abdul Wahab yun kalẹ̀ wọ́n lè ní ẹ ẹ Sẹ́mi lọ́mọ bá lọ́mọ. so that ní mà nípa ìgbàgbọ́ òdodo lálàáfíà àdìsọ́kàn tó torí pé àwọn àwọn nígbà tí wọ́n bá sọ̀rọ̀ lọ tí wọ́n sọ̀rọ̀ bọ̀ wọ́n ní ìmáàmù wa Malik rahimahullah ìmáàmù ahli sunna ọsọ báyìí báyìí báyìí àwọn wa máa fi yé wa wípé ìjọba bá sọ tó bá tẹ́ wa lọ́rùn la lè gbọ́ o kìí ṣe pé gbogbo nǹkan bá ń wí yẹn Málíkù Málíkù gan lòdì wọn lòdì wọn ibi tá a ti lẹ ẹ bẹ́ẹ̀ ni Málíkù ti sọ ti pẹ́ ó ní kullun yukhadhu min qawlihi wa yurad illa sahibu hadal qabr gbogbo wa pátá iná ní ta lè mú lò nínú ọ̀rọ̀ rẹ̀ ńlọ wà níta sì lè wà dànù ọ wà nínú ọ̀rọ̀ rẹ̀ àyàfà nàbì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọdọ àti ọba pé málìkù sọ bẹ́ẹ̀ a sì gbà bẹ́ẹ̀ ṣé ìwọ wa lọjẹ pé gbogbo tí ìwọ bá sọ á gbà náà ni lábàá gbèrú ìwọ gẹ́gẹ́ bíi ta ni. ọmọ kejì alùsùn náà bá sọ̀rọ̀ lọ́tọ̀ sọ̀rọ̀ bọ̀ wọ́n ni imaamu ahmed imaamu ahli sunna ọsọ báyìí báyìí wọ́n ní amadu ẹ dákun ẹ má gbé ní tí èsè tiwa wá bá wa ìmáàmù máàlìkù tiwa ẹbí ẹgbọn tó sọ gba máàlìkù náà ha ó ní ìmáàmù máàlìkù tiwa ẹ dákun ta lọ ta wa ta lọ rẹ wa nù àwọn olùmọ̀ gbogbo olùmọ̀ ẹsìn islam lọ rẹ wa àwọn ọlọta nù àfi etí máa ń pè yẹn lọ sí di àná ọ̀tá wa ni o máa ń pè yẹn lọ sí di àná tí ń sánà bá ṣe wọ jahannama rọrùn ọ̀tá wa nu. àmẹ́rin tí ń pè wá lọ sí di dáadáa tí ń kọ́ alẹ́ sí òdodo ọ̀rẹ́ wa nù. bákan náà tí alùsùnà bá sọ̀rọ̀ wọ́n ní abdullahi ibn ahmed ọ̀sọ̀ nínú tírà rẹ̀ usulu sunna as-sunna lil imam ahmed ọwọ́ nínú tírà yẹn abdullahi ibn ahmed ọ̀sàlàyé tírà yẹn ọ̀sọ̀ báyìí wọ́n ní abdullahi muhammad báwo kí la fẹ́ fi ṣe àjàjà ẹ wá lọ wá nu kìtàbù tọ̀hídì kan ẹ muhammadu bin abdul wahab wọn lè ní yahudi ni muhammadu bin abdul wahab abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wọn lè ní nasọ́ra àti pé gan yahudi ni wọn yahudi ni wọn subhanallah kí ló dé tó fi wá jẹ́ pé láwùjọ tiwa ẹ̀yin sọra ẹ̀yin dọ̀tá àgbàgbọ́tọ́ lálàáfíà àdìsọ́kàn tó sunwọ̀n ẹ dákun ẹ̀ dì í gbogbo kí ó tẹ̀yàn bá ké láyé yìí tí ọba darí rẹ̀ lọ sídìí ìgbàgbọ́ tọ́lá làáfíà àdìsọ́kàn tó sùn wà ọkàn lọ bàgbèsè ayé rẹ̀ jẹ́ lásán ni torí kí ni tuma kí o gánà rí ṣé kọkàn gbọ́ lárúbáwá kọ́ máa sọ lárúbáwá kó o ní ọ̀kan sí bá wé ńkò ẹ ọ̀rọ̀ tó sọ ó ṣe déédéé ọ̀rọ̀ Zamakhshari ẹ ọ̀rọ̀ tó sọ yẹn ó ṣe déédéé ọ̀rọ̀ Ibn Usfur ẹ akfash ọ̀nà àwí bẹ́ẹ̀ àrígbọ́nà ọ̀rọ̀ kìsáì ẹnìkíni àbọ̀lọ́wọ́ al-mu'allaqat as-sab'a ṣe náà ni wọ́n ń pè ń kéw ọmọ mọ̀kọ́mà mọ̀kọ́mà ń tún lórí rẹ ni pé kíni àfi bí aago sọ́ọ̀sì pé kíni sẹ́lẹ̀yìn náà wà ní kéw àwa kí fi kéw ṣe afẹ́ tara kéw máa bá ṣe sórí rẹ afẹ́ tara kéw máa bá ṣe lólé ayé tí ó sùn wọn táàrà àlùjẹ́nà wọ̀ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ àlùkìyàmà. ètò àwọn akọ nínú kíw táyé owó fi sùn wọn ètò akọ nínú kíw táàfin rà àlùjẹ́nà wọ̀ ìwọ sọ pé kò dáa ìwọ sọ pé ká má dààmú fún ọ sọ pé kí n la fẹ́ máa bàṣìkò jẹ́ǹdì rẹ̀ àbùkádà rẹ̀ ká fi sílẹ̀ ká pàtì kéésẹ́ nítorí sábàbí méjì o torí pé lẹ́yìn yọ gbóúnjẹ lẹ́nu àwọn oúnjẹ wo wá yín ò bá ń jẹ náà tí bá mọ̀ láyé náà àtọ̀bẹ̀ àbùlà oúnjẹ wo yín ò bá ń jẹ òpin rẹ̀ kó lé kẹ́kẹ́ lẹ́ẹ̀gúnyán àtọ̀bẹ̀ òsíkí ẹ ọ̀yà ẹ wọn ti náà gbogbo ó nínú oúnjẹ táwọn ń sọ fẹ̀ ju lọ oúnjẹ náà sáà gbogbo ẹ̀ ń torí ẹ wọ ọmọ ẹyà mi mùsùlùmí ó yẹ kí wọn náà ti mà ta ni fẹ́ dáadáa fún ọ lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ò fẹ́ dáadáa fún ọ ta ni fẹ́ kó lólé ayé rẹ tí sì ń fẹ́ kọrùn rẹ ó sùn wọn ta ni ọfẹ yà fún ọ ta ni fẹ́ kó là ta ni fẹ́ kó wàlìjánná wọn náà ó dájú kó nílàákàyè èyí sì ṣe amukùn mẹkọọ ẹni tí ń pè ọ lọ sí di ntọ́lọ̀ sọ tí ń pè ọ lọ sí di ntánàbì sallallahu alaihi wasallam wí tí ń fẹ́ kí ìgbàgbọ́ òdodo rẹ kọjá ní tó ṣe pé ó sùn à tí sì ń fẹ́ kí àdùsọ́kàn rẹ kọjá ètò dáa ẹni tí ọ̀fẹ́ kọ́ da lúrú papọ̀ mọ́sápà ntọ́dájú ni pé lẹ́yìn ní ń fẹ́ oríire fún ọ eléyìí ní ń fẹ́ kó orílẹ̀ ayé ṣe bó ti ṣe dáa kọ́ ọ má padà wá tẹ̀rì sínú àánú òfò àti àdánù láyé àti lọ́la kíyámà. akramakumullah ẹ jẹ́ ká wo kí ló fà á yàtọ̀ sí ìta wíì tó fi jẹ́ pé láwùjọ gbogbo wọ́n kórìíra àgbàgbọ́ lálàáfíà wọ́n kórìíra àdìsọ́kàn eléyìí tó sunwọ̀n nínú àwọn sábàbí tó jẹ́ kí wọ́n kórìíra ìgbàgbọ́ òdodo tó lálàáfíà àdìsọ́kàn tó sunwọ̀n alákọ̀ọ́kọ́ ni aljahlu bil aqidati sahiha àìmọ̀kan tí ń bẹ fáwọn èèyàn nípa àdìsọ́kàn tó sunwọ̀n eléyìí ni sábàbí alákọ̀ọ́kọ́ àìmọ̀kan tẹ̀ sí rí kọ̀sẹ́ ọ̀nbẹ́nu tó burú jù nínú aburú tí máa ṣèyàn torí pé. wọ́n ní man jahila shay'an àdá gbogbo ẹni tó bá ti lè sa ìmọ̀kan nípa nǹkan kan ìmọ̀ amú nǹkan náà lọ́ta ni o ǹgbà tí àwọn èèyàn tí wọ́n kọ́ nípa al-aqidatu sahiha wọ́n mú àkídà yẹn wọ́n mú lọ́ta wọ́n ń wò pé kò sọ́nà ń bẹ̀ àti pé pápá gan ìfàsẹ́yìn òní ò kó bá torí ẹ̀ lẹ́sẹ̀ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n kọ̀yìn sí ká kọ́ nípa rẹ̀ sẹ́ni tí ó kọ́ nípa rẹ̀ ni ó wá kọ̀yàn nípa rẹ̀ a rí i pé wọn àdààmú fún rárá kò tiẹ̀ sẹ́nìkan tó tiẹ̀ bìlà pé nǹkan kan jẹ́ al-aqidatu sahiha eléyìí ló mú kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó ṣe pé wọ́n ń lọ sáwọn ilé ẹ̀kọ́ wa tá a ti là àwọn ọmọ nípa kéw kí wọ́n máa jáde láwọn alẹ́ kéw gbogbo láwọn ẹni tó ṣe pé wọn ò ní àdìsọ́kàn tó lálàáfíà ìgbàgbọ́ tó sùn wọn kò sí fún wọn nítorí pé wọn ò kọ́ wọn ńgbà tẹ́sí kọ́ ma bó ló ti ṣe fẹ́ mà ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àkídàtul àṣàírà òun náà ní tí wọ́n fi ń kọ́ àwọn ọmọ láwọn alẹ́ kéw wọ́n ní á fi ẹsẹ̀ ogún ròyìn á fi rinlẹ̀ fọlọ́ ogún tọ́wá jẹ́ àtòdìjẹ eléyìí á lè jìnnà sọ́lọ́ á tún wá mú àwọn àròyìn méje kan àwọn jẹ́ àwọn àròyìn tí wọ́n ń pè ní sifatul ma'ani tẹ́ pé làákàyè àti túmọ̀ ga ọ́tọ́ka ipò yẹ káfí ròyìn ọlọ́run méjeun àfa àwọn náà rin lẹ̀ fọlọ̀ ìròyìn ẹyọ kan wọ́n ń pè ní sífàtún jaiza ìyẹn ni pé ìròyìn tọ́tọ́ káfi ìròyìn ọlọ́n kìí sọ̀rọ̀ ẹ̀yàn ló àmọ́ tọ́ káfi ìròyìn ọlọ́n tẹ́ bá fogún tẹ́ ẹ tún fi kún ogún ó dogójì tẹ́ bá fi méje kún ó di mẹ́tàdínní àádọ́ta tẹ́ bá fi kan kún ó di méjìdínní àádọ́ta eléyìí jẹ́ ní ti àwọn àṣàìrọ̀ táwọn ń pè ní tawhid lọ́dọ̀ tiwọn. òun náà ni pé ntọ́ni ṣe pẹ̀lú arububiyya wal asma'i was sifat ntọ́ni ṣe pẹ̀lú jíjẹ́ olúwa àtàwọn orúkọ àtàwọn àròyìn ọlọ́run àmọ́ ntọ́ni ṣe pẹ̀lú kásìlọ́ọ̀n lónìí kan ṣoṣo. Kama má ṣe fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn àkídà tàwọn àṣàyíra kò sọ nípa eléyìí kò sọ nípa rẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé tá a bá kọ́ nípa àkídà tàwọn àṣàyíra láti bẹ̀rẹ̀ dópin rẹ̀ níta padà mú jáde òun náà nípa gba ọlọ́run ní ẹlẹ́dà àgbà lẹ́ni tó ṣe ikú ó máa múni sẹ̀mí a sì gbà á lẹ́ni tó máa ń gba ẹ̀mí ẹni a sì gbà lẹ́ni tó máa ń ṣeni láǹfààní a sì gbà lẹ́ni tí máa mú kí ìnira kó ṣèyàn a sì gbà ipò òun lọ́ba tó dá gbogbo nǹkan òun ló làkóso lórí gbogbo nǹkan a sì gbà ike nínú àwọn ìròyìn rẹ̀ òun náà ni alwujudu walqidamu walbaqa'u walmukhalafatu lilhawadisi mo rò pé àwọn eléyìí tẹ́ máa rí nínú àwọn tírà eléyìí tó jẹ́ tàwọn àṣàyíra àwọn sífáàtì tí wọ́n sọ yẹn tẹ́ ẹ bá ti kọ́ ń pa rẹ̀ ẹ ti mà nípa táwọn ń pè ní tẹ̀wọ̀hídì lọ́dọ̀ tiwọn. gẹ́gẹ́ bá ti ṣe máa rí nínú tíra jawharatu tawhid lọ́dọ̀ àwọn àṣàyíra. wọ́n tún kọ tíra kan eléyìí tó ṣe pé lọ́pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ lárúbáwá òun náà ni wọ́n máa fi kọ́ àwọn ọmọ ní almarhalatu thanawiya ní senior secondary school tọ́ba ni wọ́n kọ́ ma ní tawhid láwọn kọ́ńtìrì yẹn láwọn almarahil athanawiya tíra yẹn ni wọ́n máa ń kọ́ àwọn ọmọ bíi ummul barahin ummul barahin á láti bẹ̀rẹ̀ rẹ̀ dópin rẹ̀ àwọn nǹkan ti wí náà ní sàlàyé ìgbà tí sì ń fi ẹsẹ̀ àwọn àròyìn tó pè ní tọ́lọ́n tí fi ń rinlẹ̀ fọ́lọ́n lábẹ́ bí ìgbàgbọ́ tàwọn àṣà ìrà ti ṣe rí ń mú àwọn ẹ̀rí wá fún ìròyìn kọ̀ọ̀kan láti inú ọpọlọ ó ní tuma tá a fi pe tírà yẹn ní Ummul Barahin nínú ìyá gbogbo àwọn ẹ̀rí yẹn ní pọ́pọlọ ìní ìyá gbogbo àwọn ẹ̀rí kìí kìí ṣe sunna torí ẹ ẹni tó tún lórí àlàyé ní kí ló kò fi àwọn àyà alukur'ani sẹ́rí nínú àwọn nǹkan tó mú wá nínú tírà yìí àfìgbà tó fẹ́ mú ẹ̀rí wá lórí as-sam'u wal-basaru wal-kalam ìgbà tó fẹ́ mú ẹ̀rí lórí àwọn sifatul ma'ani mẹ́ta yìí wá gbígbọ́ àti rírí àti sísọ̀rọ̀ tọ́lọ̀ máa ń sọ̀rọ̀ ìgbà yẹn ńlọ́wọ́ á mú àwọn àyà alukur'ani wá ìgbà tó fẹ́ mú àyà wá lórí gbígbọ́ àti rírí inni ma'akuma asma'u wa ara bọ́lá ń sọ fún anabi musa àti harun dájúdájú èmi ń bẹ pẹ̀lú ẹ̀yin méjèèjì mò ń gbọ́ mò ń sì ń rí ìgbà tí ó sì fẹ́ mẹ́rin wa lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọlọ́lọ́ ẹlẹ́dàá wa wọ́n mẹ́rin wa látinú alukur'ani ń bẹ̀ wọn kí ló dé wọ́n ní ọlọ́run ọba ẹlẹ́dàá wa sọ pé ya musa inistọfẹ́yìtúkà alẹ́ nàásì bírì sàlẹ́tì wábì kàlámi ìwọ musa mo ti sọ ọ́ lẹ́sà lórí àwọn èèyàn pẹ̀lú àwọn aṣẹ́ tí mo fi rán ọ àtọ̀rọ̀ tí mò ń bọ̀ sọ. àfàtú wa ń ṣàlàyé lórí àlàyé wọ́n ní kí tí wọ́n fi wá lu àwọn àyà alukur'ani bíi yàtọ̀ sáwọn nǹkan yòókù wọn nítorí pé ẹ̀rí tó tinú ọpọlọ wa tá a pè ní Ummul Barahin ọlẹ tá a bá la fẹ́ tara rẹ̀ mú wá pọ́lọ̀ wọn bá a máa gbọ́ tá a bá fẹ́ tara rẹ̀ mẹ́rìí wá fún pọ́lọ̀ wọn a máa rí tá a bá fẹ́ tara rẹ̀ mẹ́rìí wá pọ́lọ̀ wọn a máa sọ̀rọ̀ torí rẹ̀ la ṣe lo àwọn ayé alukur'ani bíi gẹ́gẹ́ bí nǹkan tó ṣe pé yóò tó láti fi mà náà pé yìí máa bẹ́ẹ̀ yóò tó láti fi màná pé abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ subhanallah eléyìí túmọ̀ sí pé tó bá jẹ́ pé ntọ́ ọmọ kọ́ jáde nù tó bá di lọ́la fún ọ pé ọba ẹlẹ́dàá wa nìkan la gbọ́dọ̀ sìn la gbọ́dọ̀ nǹkan ọlọ́run ẹlẹ́dàá wa la gbọ́dọ̀ sẹ́rí gbogbo ìjọsìn lọ́sọ́dọ̀ rẹ̀ a gbọ́dọ̀ sẹ́rí nǹkan nínú ìjọsìn lọ́sọ́dọ̀ sọ́lọ́run àti pé ara àjọsìn làdúà ara àjọsìn ni àdúà ẹnikẹ́ni bá ti lè pe nǹkan mí yàtọ̀ sí Allah ó ti ṣẹbọ sí Allah ìwọ sì fẹ́ pe dámdà ya ìlú ìwọ fẹ́ pe rọ́kọ̀ ya ìlú ìwọ fẹ́ pe àdádàbí ìlú ìwọ fẹ́ pe sàdádàbí ìlú ẹni tí wọ́n ń sàlàyé tawhid ó wá sọ pé ọlọ́ọ̀ nìkan la gbọ́dọ̀ sìn a gbọ́dọ̀ sìn nǹkan mí yàtọ̀ sí Allah níta sì ń pè níjọsìn kì í ṣe ọ̀sọ̀lẹ́tù lásán ìjọsìn pọ̀ ọ̀pọ̀ pípọ̀ nínú rẹ̀ làdúà ìwọ tó fẹ́ pàlìjànù ó bínú àbò ní bínú ó bínú ìwọ tó fẹ́ fún ọ nákàlí tó ní í ṣe pẹ̀lú kí wọ́n máa kó nǹkan kan míì tó yàtọ̀ sí Allah ọwọ́ aláwọn rọ̀háníyà ni ọkàn rẹ̀ ó gbọgbẹ́ àbí òní gbọgbẹ́ yóò gbọgbẹ́ ara sábàbí nù tó fi kórìíra al-aqidatu as-sahiha bẹ́ẹ̀ náà ni ẹni tó ń sàlàyé tawhid òun fi yí ọ pé ara àjọsìn ni ká du ẹran dábàá du ẹran a gbọ́dọ̀ du fún Allah a sì gbọ́dọ̀ du lórúkọ Allah mo ń sàkíyèsí a du fún Allah lórúkọ Allah kó láti wá du ẹran fún Allah ọlọ́run fi jẹran kò nídìí ẹran wa láti jẹ ẹ sì ní ká dùn fún Allah ìtumọ̀ yorùbá yẹn ni ká dùn ní dídùn fi jọ́sìn fún Allah yẹn ni pé ẹran tó dùn gan ìjọ́sìn ló nà gẹ́gẹ́ bí sọ̀látò dùhùr bó ti ṣe jẹ́ jọ́sìn sọ̀látò àṣù tó jẹ́ jọ́sìn sọ̀látò magrib tó jẹ́ jọ́sìn sọ̀látò ìṣá tó jẹ́ jọ́sìn sọ̀látò fajr tó jẹ́ jọ́sìn bẹ́ẹ̀ náà ni pẹ́pẹ́yẹ tó dú ìjọsìn ni àgùtà tó dú ìjọsìn ló gbọ́dọ̀ jẹ ehoro tó dú ìjọsìn ló gbọ́dọ̀ jẹ adìẹ tó dú ìjọsìn ló jẹ màálù tá ń dú ìjọsìn ló jẹ ràkúnmí tá a gún ìjọsìn ló jẹ. kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamina la sharika lah. gbogbo ìjọsìn ló jẹ ẹni tó wá fẹ́ dúnra wọn làwọn ti ṣàdúrà tán àwọn gbọ́dọ̀ dúnra lórúkọ àwọn àǹjànú tí ó ṣiṣẹ́ tá a bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀fọ́ wọ́n fẹ́ dúnra fálìjànú lórúkọ àlìjànú ẹni tí ń pèpè lọ sí di tawhid yọ takò wọn àbí òní takò wọn yọ takò wọn kí a gbọ́dọ̀ du ẹran fún Allah láti fi jọ́sìn fún Allah lórúkọ Allah ẹ̀yin sì fẹ́ du fún. ìfìrìtùn minal jinn lórúkọ ìfìrìtùn minal jinn ṣé ẹran aru eléhùn lọ́lọ́ọ̀ ní kẹ́ẹ́ máa dú ẹ eri i pé wàá lọ ṣẹlẹ̀ ni tawaf ọ̀nà ni ni àwọn kan bá ń ṣe tọ̀wáfù sáré. wọ́n sọ pé yàá ṣe é wù yàá ṣe é wù yàá ṣe é wù yàá ṣe é wù yàá ṣe é wù yàá ṣe é ṣáà. sẹ̀mọ̀kẹ́yìn tẹ́ ti mọ̀kára àjọsìn ní tọ̀wáfù. àyè sì ṣe tọ̀wáfù bì kankan àfi káàbà. ẹ sọ̀rọ̀ abẹ́ ni sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. ẹni tí kò ní ìgbàgbọ́ lálàáfíà yóò mú lọ́tà àbí ò ní mú lọ́tà ntẹ́ ẹ mà tẹ́ ẹ fi mà pé ntá ń ṣe yí ọ̀dà nǹkan náà nǹkan bú ni wọ́n bẹnu àtẹ́lù sọ ìdí nu tó fi jẹ́ pé àdìsọ́kàn tó dáa kò sí tàbí ṣùgbọ́n pé gbogbo ẹni tó bá ní òkúta àdìgbòlù ni ó jẹ́ fún gbogbo ẹni tí ó bá ní gbogbo ẹni tí máa ń pèpè lọ sídìí rẹ̀ ọ̀tá ńlá òní ó jẹ́ fún gbogbo ẹni tó bá jọ̀tá rẹ̀ akramakumullah ẹ̀yin ti mọ̀ pọ́lọ́ wọn ọba ló máa ń sọ ni ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá ló máa ń dáàbò bo ni nítorí pé ní al-aqidatu sahiha torí ẹ̀ gbogbo ẹnu yín pé ẹni tó bá fẹ́ yí ara yín wò kọ́ wá yẹ̀ wò ẹ̀ dé nǹkan mọ́ra gbé nǹkan fi nǹkan òòkà kan ò sí lọ́wọ́ yín ó yàtọ̀ sí ìtẹ́ fi ń tẹ̀lé súnà oge oge lẹ́ ń fòkà tí ń ṣe kìí sòkà sọ̀gbóná dẹ̀rọ̀ kìí ṣe àlùkì àlùwọ́ rárá sọ nítorí pé ẹ dúró déédéé ṣé gbogbo èèyàn ló lè sọ bẹ́ẹ̀ ṣé gbogbo èèyàn ló lè sọ bẹ́ẹ̀ sọ́mọ́ ní gbogbo ẹni tó wà ń bí afẹ́ wo ara wọn wò ẹ rí i pé ẹlòmíràn mọ̀ pé kí lẹ fẹ́ wo ara wa sí a pé ẹsẹ̀ ń gbowó rìn o oògùn là ń wá a fẹ́ mọ àwọn ẹni tí ń sóògùn nù yín sọ ẹlòmíì ó lè pé tọ̀ ẹni tí ó pé ìgbẹ́ ń bá tilẹ̀kùn ẹlòmíì ọbẹ̀ látòjú fèrèsé pé ọlọ́run <laughs> so ẹ̀yin tẹ́ wá ní ìgbàgbọ́ tó sunwọ̀n tẹ́yìn sọ pé ẹ má ṣe gbogbo nǹkan o ẹni tó ń ṣe kò ṣe ní mú lọta lọ́tà yóò mú lọ́tà yóò máa wò pé tó ń jẹ́ ni àwọn ń dira gan àwọn ń dì hamara àwọn tó ewu tún ewu tún sí àwọn àwọn ń bọ́ sínú wá ní ká má di nǹkan kan mára ọ fẹ́ pa ni. náà yóò máa ṣe yín náà من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا apá kan nínú àwọn èèyàn wọn máa sáde apá kan nínú àwọn àǹjànú kàkàkà àǹjànú fún wọn níbàlẹ̀ ọkàn ìdààmú ìdúnkokò mání ìhọjú mání ni làwọn àlìjànú tún máa fi ṣe tiwọn Allahu Akbar tó eléyìí ló fà ló fi jẹ́ pé kò yà wá lẹ́nu ìgbà táwọn èèyàn mọ kíní jẹ́ ìgbàgbọ́ tó dáa wọn ò má àdìsọ́kàn tó sunwọ̀n ìdí nìyí tí wọ́n fi mú lọ́tà sẹ́mi káwọn tí ò tí ì gbẹ́sìn Islam yé nìsí tí ọmọ rẹ̀ ti wá gbẹ́sìn yìí àwọn tó bá jọ rẹ̀ bàbá wọn àwọn tó bá jọ rẹ̀ ìyá wọn wọ́n mọ kọ́ru bàbá àti ìyá wọn sọ́mọ wọn wọ́n mọ̀ pé má gbọ́n tọ́mọ rẹ̀ ọmọ bọ́ sọ o ọmọ rẹ̀ ti lọ gbẹ̀sìn kẹ́sìn o ọmọ rẹ ó ti gba wèrè mẹ́sìn o torí àwọn tí ń rọ nǹkan sí wọn lórí láì sàárọ̀ <laughs> so gbogbo tí wọ́n ń rọ sí wọn lórí yóò dálé ẹrú o yóò bá àwọn náà lẹ́sìn jẹ́ o ọmọ tí ó tún yín lẹ́sìn sí wọ́n wàá sọ bàbá ń di ọmọ lọ́nà tó ṣe pé kọ́mọ tó tiẹ̀ tó pò wọ́n bá bàbá òun sọ̀rọ̀ bàbá ti rẹ́ kẹ́kalẹ̀ tọmọ bàbá mi wọ́n ti lọ́wọ́ àbá mi náà hmm, wọ́n ti sọ mi lọ́wọ́ àbá mi so gbogbo kókòkò tán kó sí ọ lórí èmi kọ́ ó lè rí sọtí ńlá gbogbo orú nǹkan ẹ rí i pé ẹni tá a fẹ́ ṣàánú kò ní jẹ́ ká rò ń ṣàánú nítorí pé wọ́n ti dá ọ̀tá lẹ̀ láàrin òbí àtọ́mọ yẹn lọ́nà tí bàbá ò ní gbọ́ tí ò ní gbà a gbọ́dọ̀ kọ́ ìmọ̀ ọ̀nà tá a fi lè yanjú ìṣòro yìí oní àníká kọ́mà nípa àdìsọ́kàn tó lálàáfíà ọ̀nà tá a sì gbà máa kọ́ ọ̀pọ̀ nínú rẹ̀ làwọn lè kí wa tá a máa ń kọ́ syllabus nípa tá a máa kọ́ ma nínú tawhid ẹ jẹ́ ká wá àwọn tíra tawhid eléyìí tó dá lórí tawhid irú ìtànàbì sallallahu alaihi wasallam tó fà àwọn sàhábà rẹ̀ lẹ̀ lórí ẹ̀. tòhídì tó ṣe pé nínú rẹ̀ láti kọ́ bó ti ṣe jẹ́ ọràn èèyàn pọ́lọ̀ nìkan la gbọ́dọ̀ sìn a gbọ́dọ̀ sẹ́rì nǹkan kan nínú ìjọsìn lọ́sọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ tòhídì láti kọ́ ike gbogbo ìjọsìn gbogbo ìjọsìn tọ́lọ̀ nìkan ló gbọ́dọ̀ jẹ́ a gbọ́dọ̀ gbé nǹkan kan nínú rẹ̀ lọ́fẹ́ lòmíì tó yàtọ̀ sọ́lọ̀ tòhídì eléyìí ló lè jẹ́ káráyé gbé òun ló lè jẹ́ kọ́rùn-ún ó ẹ ti dán nǹkan mi wò orí nǹkan mi tó yàtọ̀ sí tòhídì lẹ́wà ẹ dán tòhídì náà wò ẹ wò báyé yín ó ṣe tòrò ẹ wò bí ọ̀run yín bí ó ti ṣe sunwọ̀n ẹni tó bá ní tòhídì kò ní tójú bọ́lé o ẹni tó ní tòhídì jáde sọ̀rọ̀ ara rẹ tí wọ́n máa dá lásán ẹnìkan ò lè ríru rẹ̀ dá lásán lọ́dọ̀ rẹ̀ ẹni tó bá ní tòhídì yọ́ọ́ máa fọ̀rọ̀ rẹ̀ yọ́ọ́ máa fi mọ́ lọ́hùn ẹni tó bá ní tawhid gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀ sí ní dáadáa ni àbá ìdáa ni yọ ọmọ kọ́dọ̀ ọlọ́ọ̀ nìkan náà ni gbogbo ẹni tí ń wá kò tó lè sọ àìdáa di dáadáa àfọlọ́n kò sẹ́ni tó lè mú dáadáa tí ń bẹ pẹ̀lú rẹ̀ kú àfọlọ́n torí rẹ̀ àwọn eléyìí àwọn ni adùn bá rìn àwọn ni adùn bá tò àwọn lẹni tó yẹ ká kọ́ nípa arú ìgbàgbọ́ tí ń bẹ pẹ̀lú wọn tílé ayé wọn fi dá a báyìí kí tiwa náà lè bá a dá kó lè bá a dùn àwọn ilé kí wa a gbọ́dọ̀ mójútó eléyìí torí ẹ̀ à ń pàrọwà sí gbogbo òbí níbikíbi tẹ́ bá ti ń gbọ́rọ̀ yìí láyé yìí kẹ́ gbìyànjú láti rí i pé àwọn ọmọ yín tẹ́ bá fi wọ́n sílé kíó ẹ fi wọ́n sílé kíó níbi tó ṣe pé wọ́n máa kọ́ ọmọ ní ìlànà irú ìtànàbì sallallahu alaihi wasallam tó fa àwọn sọ̀hábà lẹ̀ lórí rẹ̀ wọ́n máa kọ́ ní ìmà eléyìí tó dá lórí ọlọ́run anabi sallallahu alayhi sallam ó wí wọ́n máa kọ́ wọn ní ìgbàgbọ́ òdodo tó sunwọ̀n àdìsọ́kàn eléyìí tó ṣe ipò dára lọ́nà táwọn ọmọ yóò fi dìde tí wọ́n jẹ́ mùsùlùmí gidi àwọn ilé kí ó dé àwọn ahlùsùnà tí wọ́n bá dálẹ̀ ibẹ̀ ni wọ́n ti kọ́ àwọn ọmọ yẹn tí ó ti yè kóró táwọn ọmọ yín tí ó ti ní ìmọ̀ tó yẹ kí wọ́n ní àdìsọ́kàn tó dáa tó sùn wà yóò ti máa bẹ pẹ̀lú àwọn ọmọ yín láti kéékèèké orí bẹ́ẹ̀ làwọn ọmọ yín ó ṣe dàgbà pẹ̀lú ògo ọlọ́run ìdílé yín ó jẹ́ ìdílé tó láyọ̀ àwọn ọmọ yín ó jẹ́ àwọn ọmọ tó lẹ́sìn òní yín ó da àtúbọ̀tán yín yóò sì sùn wà torí ẹ̀ ẹ kíyèsí o tẹ ẹ bá fi lè fọwọ́ ara yín tẹ mọ́ ọmọ yín lọ sílé kéw níbi tí wọ́n ti kọ́ ọmọ yín ní tí wọ́n ti kọ́ ọmọ yín lọ́nà tí ó fi máa takọ lọ tí ó fi máa takọ ta nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tẹ̀sí tún náwó lọ́mọ lórí pé ẹ̀ ń fàáfàá lówó lórí pé ẹ ṣe tẹ̀ ń bá mi bá tọmọ yìí jẹ́ ẹ ṣeun gan tẹ̀ ń bá ń sì lọ́nà owó ọ̀yà yín nì lórí ìsìnà tẹ̀ ń fọ́mọ yìí ha ọlọ́ndàkùn má ṣe wá lẹ́ni tí ó máa jówó rẹ̀ ná tí ó máa náwó sí ojú ọ̀nà tí ó fi dìbà lẹ́jọ́ fún un mẹ́ẹ̀bẹ́yìn bàbá màmá náà ẹ̀ máa sọ nígbà tó ọmọ bá yọ ọwọ́ tó ọmọ ń hùwàkiwà àbọ̀mọ tiẹ̀ lọ ya páàgùn tẹ́ ma pé ọmọ tó ṣe pé ó ṣe wàlímà bá ọmọ tó ṣe wàlímà torí pé gbàgbọ́ yín ni pé tọ́mọ bá lọ lé kí ó yẹ kó dáa tọ́mọ bá lọ lé kí ó kọ̀ yẹ ká bá wà pàlàpàlà lọ́dọ̀ rẹ̀ tọ́mọ bá lọ lé kí ó lọ́ yẹ kó máa darí wa lọ sídìí tó dáa kí wọ́n á ní wọ́n kọ́ òun ilé kí òwò lẹ fi sí ta lọ kọ́ bó làáfà náà rí sẹ́yìn ọ̀mọ̀ pé bá àfa bá ti ṣe rí lọ́mọ kí ó rì ní àfa àjẹ páàgù kí lẹ́yìn fẹ́ kọ́ ọmọ náà yà páàgù ló náà yà àìmọye tí wọ́n ti rán wọn kó wọ́n máa lé adarí pọ́n kádùúgbò láti lè kí ó fa wọn lásàámẹ́ǹtì nu wọ́n ah. ní ibi ètò ọmọ ń ṣe fáwọn ọmọ yunifásitì pé CA continuous assessment pé ní táàmù yìí o hundred ní máàkì ìdánwò so seventy ní exam sá thirty ní continuous assessment continuous assessment táwọn máa ń kọ́ ma ní àwọn ọ̀dọ̀ àwọn àfa páàkùn tẹ mọ́ ma lọ òní pé bá ọba ṣe padarí pọ́ńtì àtàláǹgbá yòókù iná ló fi gba dátì aláǹgbá méjì máàkì kan adarí pọ́n kan máàkì kan ẹ dákun aláǹgbá mélòó lọ́ọ́ pa tó fi gba ládàá tó fi gba máàkì ọgbọ̀n ọ̀pá aláǹgbá ọgọ́ta adarí pọ́n ọgbọ̀n mo rò pé yé irú assignment nu fa ọmọ náà bóun ló ṣe padà yẹ bóun ni ó ṣe padà yà ń bọ̀ báyà òun náà yà yàkuyà ni ọmọ tó ti mọ ibi tí wọ́n ti ń ta tìfúntẹ̀dọ́ ọmọ ẹ̀yìn wọ́n ti pè tìfúntẹ̀dọ́ ọmọ aráyé ọmọ ibi tí ó ti lọ rà nítorí pé ara ẹsẹ̀ tí wọ́n ń fún sẹ́nu a'udhu billahi minash shaitani rajim sòbó lẹ́ ṣe ń fẹ́ kọ́mọ náà yá ńgbọ̀ bá yá ṣebí wọ bàbá náà lọ́ọ́ ra àwọn ọmọ tí ń lọ lé kí alùsùn náà tọmọ ọmọ kàlùkùrán tó ní ah orí mi sì ń wú kò tí ì wù tí ọba wú mọ́ ọmọ tiẹ̀ náà wà orí rí ò tí ì wù èèpẹ̀ orí yanrìn ńlórí ẹ̀hún yanrìn ewu kálíbà àrísọdórí gaari mú ọmọ tiẹ̀ náà wà lè kí òun mélòó ló kù fún ọ tí wọ́n ń lò láyé tó fi fẹ́ báyé ọmọ jẹ́ tó mú wálé kí ó gidi. ẹ wàá fọmọ síbi tó yẹ pé wọ́n ti bọ̀lá rẹ̀ jẹ́ wọ́n bò ní jẹ́ bọ̀lá jẹ́ fọ́mọ. ọmọ náà wàá yá yàkuyà ṣebí náà là ń rí lónìí ṣebí náà là ń rí gbogbo ẹni tọ́jọ́ ọ̀dọ́ lónìí àtàwọn ẹni tó jẹ́ bàbá bàbá bàbá ebi ibi tán bá yín dé la bá yín wàláhì ibi tán bá yín dé la bá yín àtijọ́ náà là ti ń ké mélòó wọ́n bá yín jìnnà wọ́n bá yín jìnnà púpọ̀ ọkọjá pé wọ́n gun yín lábẹ́rẹ́ àná torí pé abẹ́rẹ́ àná ẹ tètè jáde la ẹ wò rọkùrọ̀ tẹ́ ti rọ sí yín lórí ẹ wo sẹ́tà ti ṣe látijọ́ yìí mélòó lọ́gbọ́lọ́gbà ebẹ́ ń tún bu wa náà ni wọ́n tún ní yóò bu yàn lọ́la abẹ́rẹ́ ìdánilẹ́kọ̀ọ́ lè bú fa nítorí pé àwọn ọ̀fẹ́ fi tí wọ́n ń ṣe ńlẹ̀ wàláyé ẹni tó sì yín lọ́nà orí sẹ́sẹ́ pọ̀ orí sẹ́sẹ́ pọ̀ wọ́n ń ṣe àlàyé ojú ọ̀nà ń mọ̀ fún ọ ìwọ náà sì pọ̀ nà ní orí pọ̀ nà ní lóòótọ́ tá a bá tẹ̀lé oríire ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àní fi lẹ̀sẹ̀ àmọ́ hmm, ti ń sọ òdodo ni àmọ́ wò ní fi ń tà ń ṣe lẹ̀ bọ́ba jẹ́ pé ọjà sí yà àti tán ara wà jáà nàmà. la ilaha illallah ìní agídí ni gbogbo àwọn èèyàn wa kó hárì torí ẹni tó ṣì wọ́n lọ́nà orí sẹ́sẹ̀ púpọ̀ orí sẹ́sẹ̀ púpọ̀ ọwọ́ akọ ẹ̀ ó dàbí kí wọ́n ti fi kinní kan bọ́n kinní kan lọ́wọ́ kú bá bẹ́ẹ̀ ní tí ó bọ̀ kì í sọwọ́ lélẹ́yìí wọ́n gbé wọ̀ wọ́n lọ́rùn anu àti sinau wàláì wọ́n gbé wọ̀ wọ́n lọ́rùn ni ha ha ó tójọ́ mẹ́ta náà táǹtí ń pè yẹn lọ sí díẹ̀ díẹ̀ sìn òdodo mù ẹ tẹ̀ lódodo ẹ fanù lẹ̀ ẹ fìrégbè lẹ̀ ẹ tẹ̀ lódodo ọ̀pọ̀lọpọ̀ gbé etí di àfi bí ìgbà tí wọ́n rọ òjé lẹ́yìn ìgbà tí wọ́n yọ tó gbóná wọ́n rọ sí wọn létí ọwọ́ á di etí pa òdodo ọ̀wọ́ etí ìtì ṣe ráàyè dọ́kàn wàlẹ́ ò láàánú ó láàánú yálé ìtàkọ́ omi yálẹ̀ múna ah ó ṣe o kí ló ṣe táwọn èèyàn mi ọ̀mà tó fi jẹ́ pé etí di agídí là ń bá ká à ń fi gbèsè ayé wa tayò wàlá à ń fi gbèsè ayé wa tayò ibi tọ́lọ̀ wọn fi ẹlẹ́dàá sì dẹ wá ni pé ẹnìkan òkú kọ́ padà dé kó fún wa lábọ̀ ká fi tètè mọ̀ pé ibi tá à ń tọ̀ yìí sọ́nà orí àánú láwà sọlọ́fà ló fi di pọ̀pọ̀lọpọ̀ tó tẹná ma ń tá a ṣe ní bó wù yín bí ó wù yín àní táwa ó ṣe kùnà sẹ́ẹ̀rí táwọn tó ti dàgbà tó ti gbóhùn kò yà wá lẹ́nu púpọ̀ torí pé àwọn nígbà wọn ti gba tíkẹ́ẹ̀tì tó burú tí ọ̀dà a sì gba títí àrígbà lọ́wọ́ wọn tẹ̀yìn ọ̀dọ́ ti wá jẹ́ tẹ̀yìn ọ̀dọ́ ti jẹ́ torí pé ẹ̀yin lọ́jọ́ ọ̀la fẹ́sìn Islam tẹ̀yìn ọ̀bá ti gbẹ́sìn òdodo yé kẹ̀sì dín mú ó túmọ̀ sí pé àwùjọ táwọn èèyàn bá ti rí bẹ́ẹ̀ ìjọ onímọ̀lẹ́sìn Islam ó tó tàn bẹ́ẹ̀.

wàláhì yóò sàn dọ́dọ̀ bàbá rẹ̀ yóò sàn yóò sàn dọ́dọ̀ ìyá rẹ̀ yóò sàn yóò sàn dọ́dọ̀ àwọn ọmọ ìyá rẹ̀ tẹ́ ẹ bá fi lè kọ́ ọmọ yín ní dáadáa. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ọ̀nà tá a fi tan ìgbàgbọ́ òdodo tọ́lá làáfíà yìí ó náà làwọn àdánilẹ́kọ̀ọ́ gbogbo olúwa gbogbo àwọn ẹni tó nímọ̀ nípa ẹ̀sìn pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń tẹ̀lé kìtàbù ọ̀sùn náà ẹ gbọ́dọ̀ nídánilẹ́kọ̀ọ́ tẹ́ máa ṣe fáwọn èèyàn kése kíkẹ́ jókòó kẹ́ máa bara yín jẹ́ kẹ́ máa búra yín ẹ̀ gbọ́rọ̀ tó sọ ni sẹ́yìn mà pé sọkúsọ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ ti sàṣìṣe ọmọ táwa ni màláìkà sẹ́ẹ̀rí màláìkà tẹ́ wa ṣebí èèyàn là wa nínú pípé pàǹjẹ́yàn òun náà ní ká máa sàṣìṣe so tá sàṣìṣe ẹni tó sàṣìṣe lónìí yóò túnra rẹ̀ ṣe lọ́la. kò sí nínú súnà kó a jẹ́ pé yín ò níṣẹ́ méjì ju kẹ́ máa bara yín jẹ́ lọ kẹ́ máa pe ìjókòó lórí pé ẹ fẹ́ gbé ọ̀rọ̀ ẹnìkan sórí àtẹ ṣé súnà náà nù ẹ̀ ń tan súnà kánù sára ayé tí ọ̀gbọ́ súnà ti ń gbọ́ nù kò sí nínú súnà kọjá yìí pé a wà máa ya ara wa balẹ̀ a máa sọ̀sọ́kùsọ nípa àwọn ọmọlàkejì wa. tó sì jẹ́ pàtàwọ̀ àtàwọn súnà náà la aláǹjọ́ ń ṣe eyín lẹ́yìn wá fẹ́ máa fi gbókùn ṣé táwọn ẹbí ń ṣe náà nù táwọn èèyàn fi gbẹ́sìn yìí ọjọ́ ń pé pàtẹ kalẹ̀ lórí pé sọ ṣé pè àwọn èèyàn lẹ́sìn ibi tí wọ́n ti ń àwọn èèyàn ibi tí wọn ò ti fẹ́ káwọn èèyàn ó ríran rẹ̀ sìn ọlọ́run ọba bí ti wulẹ̀ ó kéré ma ẹni tí ń ba tiwọn jẹ́ kò fi òru lásán ṣiṣẹ́ àtòru àti ọ̀sán làwọn ń gbìyànjú kọjá pé ìbàjẹ́ gbilẹ̀ kò wù wọ́n láti rí ẹni bọ̀dì lórí kó dúró lórí dáadáa ó dúró lórí kìtàbù ọ̀sùnà ẹ̀yin tẹ́ wàá mọ̀ ń parẹ̀ ẹ̀yin ọ̀ wá níṣẹ́ méjì

kìí ṣe pé yorùbá díẹ̀ òyìnbó pípọ̀ òyìnbó làwa ni kìí sì ṣe pé bóyá nígbà tó gbédè ọwọ́ ada gbogbo ẹ̀ ságídí ọmọ ṣèdè bí àwọn ọmọ sọ́tà ọmọ ṣèdè bí àwọn ọmọ tó jẹ́ pé àwọn tó ma ta nígbà tó gbédè yorùbá tòhídì yẹn ó ti kọkọ gbọ yé dáadáa ó tún wá gbédè tó fi gbé kalẹ̀ fáwọn èèyàn nítorí ti sìn kọjá sísọ tó mú wọn wọn dáadáa lọ́nà tó yẹ pé tó ń bá yàn nàna tó ń ṣàlàyé nǹkan tó ń fẹ́ kó yé wọn tí ò yé wọn pẹ̀lú ògo ọlọ́run ẹni tó rí rẹ̀ bá dàrú nìkan ní òpó wọn gbọ́ yìí. nítọ́sẹ́kù ni pé sá tẹ̀lé àbá ní tẹ̀lé sẹ́wọ̀n kí lẹ́bù tá wà nù àmọ́ pọ̀ gbọ́ wáyé gbàgbé ẹ̀ àmọ́ sá tẹ̀lé àbá ní tẹ̀lé torẹ́rù ń bà wá kọ́mọ́ máa rò pò ńlá tẹ̀lé àwa kọ́ tẹ̀lé kí lẹ tẹ̀lé Allahu wa rasulahu ẹ tẹ̀lé tọ́lọ́ tà nàbì sallallahu alayhi wa tó bá yẹ gbogbo àwa tá a láàmà nípa tẹ̀wíìd láwùjọ wa gbogbo àwa bá ń kọ́yàn nípa àwọn mọ́sálásí wa gbogbo wàláhì pẹ̀lú ọlọ́run pẹ̀lú ọlọ́run ọjọ́ kan gbogbo èèyàn eléyìí jẹ́ ọ̀nà kejì ọ̀nà kẹta nínú ọ̀nà tá a tún lè gbà láti fi tan ìgbàgbọ́ òdodo tó sunwọ̀n táwọn èèyàn ọ̀mà láti fi tàn ká òun náà làwọn kútùbà wa láwọn ọjọ́ júmọ̀ à àwọn kútùbà wa láwọn ọjọ́ júmọ̀ à ó yẹ máa dá lórí àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ nínú àwọn nǹkan tó wà nínú Islam nǹkan tó wà nínú Islam yìí pọ̀ ọyẹ kọjá pé nínú àwọn oríṣi nǹkan tó ma sọ̀rọ̀ bá ọ̀rọ̀ nípa tẹ̀wọ̀hídì ọ̀wà ó sì máa ma èwo la ti sọ níbo la dé tó bá tún mi tá a padà sórí ọ̀rọ̀ nípa tẹ̀wọ̀hídì ibi tá a dé òun á pẹ̀lú ògo ọlọ́run bẹ́ẹ̀ ẹ yọ ọ̀pọ̀lọpọ̀ kúrò kọ̀kúkú ó ti kọjá kọ́ ńlọ lẹ́kíó kọ̀ lásìkò tó fi lè wá lẹ́kíó adálẹ́kíó àgbàálẹ̀ gan kò ní wá kò sì ní wá dánilẹ́kọ̀ọ́ àmọ́ júmọ̀ túláàsì tá a bá wa lo júmọ̀ dáadáa tá a kàn parí rẹ̀ sórí pé ẹ bàbá wa kábíyèsí ọlọ́run já rí wọn pẹ́ bàbá wa rí aago ọlọ́run ẹ gbẹ́ yàní yàní yàní kí la fẹ́ mú jáde nínú gbogbo e? ebi sẹ́yìn wíńdò júmọ̀ ayé yìí náà. ẹ dákun ẹ bá wọn mùsùlùmí sọ̀rọ̀ kẹ́ni tó jẹ́ pé ọ̀tọ̀ ni ti ń mú rẹ̀ kọ́ gbọ́ ẹ ṣé pé ìsìláàmù ni allahu insha allah èmi náà darapọ̀ mẹ́ni tí wọ́n máa ṣe báyìí wàláhì ẹ rí i pé èèyàn kan ṣoṣo lọ́lọ́ọ̀ ní kẹ́ rí yọ kúrò nínú àánú oríire lánìí ẹlòmíì àníyàn ni pé tóun bá ti parí yẹn àwọn lọ́ọ́ lè fẹ́ ni kí ni lọ́ọ́ ṣe wọ́n júwèé bàbá ológun kan fún un ọlọ́run bá ní kí kótó lọ́nba ń wí lọ́nba ń yànnàná rẹ̀ lọ́nba ń wí lọ́nba ń yànnàná rẹ̀ yóò wá mọ̀ wò pé àbí wọ́n wá fẹjọ́ sùn ìmáàmù yìí ah, torí gbogbo ti sọ èmi ní bá wí o wàláhì wọn tó sálámà tó kò lè mú mára ẹ dákun bàbá mo fẹ́ rí nígbà tí ó rí bàbá ìmáàmù ó bá ní ẹ dákun ṣé èsè pé wọ́n á fẹjọ́ mi sùn yìí èmi ò rí yín rí onímọ̀ ń pẹ́sẹ̀ rí yín láyé masha allah la quwwata illa billah ẹ dákun bàbá ẹ sòótọ́ o wọ́n wá fẹjọ́ mi sí torí gbogbo ń tẹ́ sọ yìí èmi lẹ́ ń bá wí mọ́tò la gbé tàwọn ilé ìfẹ́ là ń lọ báyìí. kí lẹ̀ ń lọ ṣe àwọn oògùn lọ nì lọ́ba sì ti torí ń tọ́ sọ kọ́ bá lọ lé ológun mọ́ a kú oríire o bàbá imam a kú oríire ẹ̀yin ẹ má ṣe kútùbà sẹ́mi pé rádaràda rẹ̀ ti ń bá ká náà ni ọmọ torí rẹ̀ jẹ́ ká ń mímbàr dáadáa ẹlòmíì ọ̀ lásìkò tí fi ń gbọ́ ẹ̀sìn ọlọ́run rárárárá àfi tó bá wá jùmọ̀ sòtẹ́ bá wá rí lò dáadáa orí ọlọ́run ọbọ̀ tàn ká àwọn èèyàn máa bọ́ lọ́wọ́ àánú nínú àwọn ọ̀nà tá a tún lè gbà láti kọ́ wọn ní ìgbàgbọ́ òdodo tó rẹwà tó sunwọ̀n tí wọn ò níyì òun náà ni ká máa kọ àkọọ́lẹ̀ ká máa kọ àkọọ́lẹ̀ ní ìsìn àwọn lárúbáwá àwọn gbìyànjú gbogbo àwọn òdodo tá à ń sọ fún yín yìí ebi àwọn kan wọ́n kọ́ lẹ̀ tẹbi àwọn kan wọ́n kọ́ lẹ̀ tá a tún lọ kọ́ àwọn kan wọ́n kọ́ lẹ̀ wọ́n tún kó tíra fún wa rẹpẹtẹrẹ ọlọlọmọ yìí tá a tún pàtì tá a kó wálé so àwa náà ń kọ́ àwa tá a ti kọ́ mọ̀ tá a la màmá mélòó làwa náà kọ́ fáwọn èèyàn wa àwa náà gbọ́dọ̀ kọ̀wé fáwọn èèyàn wa léde tiwọn náà ní ti kìtàbù tawhid ó ti wà ń lẹ̀ fún ọ léde yorùbá àti túmọ̀ rẹ̀ ó ti lé lógún ọdún tí Saudi ti tẹ̀ ti ń pín fáwọn èèyàn àti wọn tẹ̀ nàìjíríà náà ní ìsìn torí kí wọn náà lè bá a ní kó tiẹ̀ ká oléyìn ò nídìí kínní kò ní wá ń wí ìwọ ló gbé lọ́wọ́ ẹ̀ lọ́mọ kakú Allahu akbar ẹ eh, ẹ̀sìn ọlọ́ọ̀ni ẹ̀sìn ọlọ́ọ̀ni ẹ̀sìn ọlọ́ọ̀ni wà dúró mà tó kò jọ. gbogbo àwọn tíra tó ní í ṣe pẹ̀lú tẹ̀wọ̀n yìí dìbẹ́ lóríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láti tú sí Yorùbá so ìwọ náà tó onímà ìwọ náà ṣe tiẹ̀ nítorí ìwọ náà lè kọ́ tún pọ̀ so nítorí pé gbogbo nǹkan ni ó padà ṣẹ́kù fálùmà òun làlùmọ̀ ó fi máa mànà lọ́la ó lè má láǹfààní àti lọ sọ́dọ̀ olùmọ̀ ó lè má láǹfààní àti polùmọ̀ ṣùgbọ́n ó ní tí wọ́n kọ́ ọ lẹ̀ ìwọ náà mà kà á ìwọ ibi tó ti wá rẹ̀sìn lọ ó ní pé ìwọ tó onírú kìtàbù tòhíd tá a ti túmọ̀ sí yorùbá ńlọ́wọ́ ọkàn gbàyọ̀ǹda lọ́dọ̀ ìmáàmù yìí tí ìbá sì wọ́n ní ìmáàmù àdúgbò ẹ dákun àfà tó bá ti di lẹ́yìn àṣùbà á máa ka èyí tá tọ́lọ̀mbá ní ká lè kà sáwọn èèyàn létí nínú tíra yìí káfí lè mẹ̀sìn wa. bàbá ìmáàmù sì ló ń gbà so kọ́ ọmọ wa ka ìdánilẹ́kọ̀ọ́ ẹyọ kọ̀ọ̀kan nígbà tí ó bá gùn sáwọn èèyàn létí léde Yorùbá rẹ káwọn náà sì máa gbọ́ kọjá pé dajì lẹ rí kà lónìí nígbà tó gùn máa wo nǹkan tọ́lọ̀ ọbọ̀ fún yín ṣe ẹ̀sìn ọlọ́run ọbọ̀ tàn ká àwọn èèyàn gbọ́ àgbọ́yé ńtọ́jú òdodo àmà ẹ̀sìn bọ́lọ̀ ti ṣe fi nàbì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ṣùgbọ́n kò tá a wà ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń jẹ́ Islam yún gángan. àní wọ́n ń sọ fún ẹnìkan pé ẹ má máa lọ ilé olóògùn ẹ má máa lọ ilé oúnjẹ ń ó ní ẹ ṣeun ọ̀rọ̀ tẹ sọ náà làwa náà ń lò ọ̀dọ̀ àwọn àfáàlà máa lọ ẹ dàpọ̀ kí á ní ìyàtọ̀ nítorí rí kẹ́ ẹ pè wọn aláwo náà gbogbo wọn torí pé ọ̀nà ó pọ́nbọ́ sí yẹn ń wò ológun tí ó dáfá tí ó ná ó ní kọ́ ọ̀dà sára kínní eléyìí náà ní tẹ́ ẹ bá wá òun náà ń tẹ yẹn rìn ṣebí rìsọ́ọ̀tì kan náà ní gbogbo ọ padà já sí. bákan náà nínú ọ̀nà nípa àdìsọ́kàn tó lálàáfíà nípa tẹ̀wọ́hídì yìí tí wọ́n sì ń kálẹ̀ ìwọ gbìyànjú kódà kó ṣe pé ọgọ́rùn nínú tí wọ́n kálẹ̀ ló lè sanwó rẹ̀ àbí kò tó bẹ́ẹ̀ àbójú bẹ́ẹ̀ lọ ló lè sanwó rẹ̀ rà á kí wọ́n máa pín fáwọn mùsùlùmí ẹlòmíì ọgbà tó bá tán kọ sára rẹ̀ pé àlàyé nípa àdìsọ́kàn eléyìí tó lálàáfíà. La àtàwọn ntọrọ ma lọkàn sọọbì kan àti màntí ọsán <laughs> so gbàtọ sọọbì kan adúpẹ́ fọlọ pé nulẹ rẹ náà lọwà ọmọ rẹ ọgbọ ìyàwó ọgbọ wọn lè ké bàbá òfẹ gbọ kínní ló fi sọọbì débi ó travel tọba travel àwọn gbèsè wọn gbèsè dvd làwọn bá ń gbọ hàn abajọ tí bàbá òfẹ gbọ ẹyin náà wo gbogbo kọnà ogun ní àbẹ́ẹ̀kọ́ so àwọn mọ̀nà sẹ́fínì tó ti dọ̀pọ̀lọpọ̀ wàhálà fáwọn bàbá nì ó ti dọ̀pọ̀lọpọ̀ wàhálà fáwọn ìyá torọ́ lọ ní káwọn ọmọ wọn gbẹ́sìn yìí àwọn bàbá ò wá mọ ibi tí wọ́n ti wọ́n sí èyí sá lé ọmọ ńlé fún àdìsọ́kàn tó lò ní àtìgbàgbọ́ tó lò ètò ọmọ mi má bàbá ọmọ yín mọjẹ mọ gan mọ yín lọ́rùn ni wọ́n lè fẹ́ lé mi lọ ẹ̀yìn náà ẹ̀rẹ́ lomi kò ní mọ ibi tí ó tì sí ní ti fa wàhálà ó ju tí ó máa wí lọ ọwọ àmọmọ wa ó ní àti ẹdúpẹ́ fọlọ hmm, àwọn ọmọ yín náà nì wọn lẹ́yìn lẹ ń kọ́ àwọn bẹ́ẹ̀ ni kìí sọ àwọn nìkan là ń kọ́ <laughs> ṣé n táwọn ọmọ yín ṣe dáa kí ni wọ́n ṣe tí ọ̀dà ẹ bọ́ bí ẹ kúnlẹ̀ àwọn ni a lè kúnlẹ̀ wọ́n fẹ́ practicalize ẹ̀ ẹ kúnlẹ̀ sẹ́mi ọba fa sọ̀rọ̀ ń dúró ni ẹ dúró ẹ má kúnlẹ̀. <laughs> bàbá ọba ìsẹ́nu ni wọ́n ti dúró tán bá mi sọ̀rọ̀ lẹ́nu. fẹ́rẹ́ ilẹ̀ kọ́ àwọn sẹ́mi ọkẹ́ táwọn ọmọ fi ṣèkẹ́wọ́ nu Yorùbá lẹ́bù ìtí wọ́n ń fà ju eléyìí lọ. bàbá tó ti fẹ́ sa ọmọ ń gbẹ́rẹ́ ní pàkó gbẹ́rẹ́ yìí gbẹ̀yìn bá ti dàgbà tó bó ti dàgbà tó lágbo lé wa àá sí ni ọmọ wa ni èmi kọ́ kọ́nà bí mo ń sùn wọ́n tají so eléyìí gangan ni wọ́n ń fa bàbá ọmọ wa fi ti ìkúnlẹ̀ sí kẹwọ́ torí tí wọ́n bá ti rí aláìgbẹ́sìn yé tí ń sọ fún wọn pé kí ni bẹ́ẹ̀ nù kúnlẹ̀ kúnlẹ̀ fún bàbá rẹ̀ ni wọ́n bá tún di pé wọ́n tún bá débi gbẹ́rẹ́ ta ló wá sọ pé kúnlẹ̀ dà ń bọ́ ń bẹ̀ akramakumullah tá a bá gba àwọn ọ̀nà yìí ntí ò yí àwọn èèyàn wa ń pa ẹ̀sìn yọ bẹ̀rẹ̀ sí ni yé wọn àwa náà ká láàánú àwa tá a fẹ́ ṣàlàyé tí wọn mọ̀ yìí fún wa ká láàánú kìí ṣe pé àfojúsùn tiwa ni pé kíkálukú ọwọ́ náà o wàláhì kìí ṣe torí tó bá jẹ́ bẹ́ẹ̀ gan àní máa ṣàlàyé ẹ̀sìn fẹ́nìkan àfojúsùn wa ni pé bóun ni gbogbo wa àtàwa àtàwọn èèyàn wa náà láti wà lùjẹ́nà tó bá ti wá jẹ́ àkọ́kọ́ àmọ́ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ lèmi fẹ́ sọ yìí ọlọ́run tí wọ́n gbọ́ mi yé sẹ́mẹ́sì gbọ́n mi ọlọ́run sì ń rọrùn fún wa láti tẹ̀lé nítorí pé àánú wọn tí mo ní ni ló mú mi máa sọ̀rọ̀ ìfẹ́ káwọn náà jẹ́ni tó mà iná ló gbé mi jáde so màá láàánú wọn àánú tí mo wá níhun kò ní jẹ́ káhàn mi ó le torí táwọn bá le ẹni ẹ fẹ́ pé ò ní gbọ́ kò ní gbà so lóòótọ́ a ti mọ̀ pé àwọn ọ̀mà tẹ́lẹ̀ náà ni ó kè ọba ọ̀bá wa mọ nǹkan tó ọ̀bá fa hàn tó lẹ̀ bá mi sọ̀rọ̀ bó mo ti fẹ́ gbọ́ mi ní gbọ́ torí rẹ̀ aha rẹ̀ gbọ́dọ̀ lẹ̀ torí o láàánú wa ó jẹ́ ká ahọ́n rẹ̀ ọ ha n n se ta n ṣe báyìí kó dà baba ńlá ṣe ṣe baba tọ gbà tó fi dórí baba tiwa náà ló fi dórí iná là á fi ń ṣe ṣùgbọ́n ẹ̀sìn ní ká má ṣe á sì mọ̀ pé ẹ̀sìn ńlá ṣe tá a fi là ẹni tí ó gbọ́ gbà yọ gbọ́ yàtọ̀ sí kò tí wàá máa mú ní líle líle kó sọ pé ẹ ọtá sí pé ìwé orí ibú lẹ gbàǹjọ ń bọ̀ tó bá sì ti kú já ànámà ni kò ní gbọ́ o kò sì ní gbà so kéésì ṣe bá nàbì ṣe pèèyàn nu torí táwọn bá pèèyàn bẹ́ẹ̀ wàláhì ẹni tó ṣe ìsìláàmù ó lè má tó méjì mẹ́ta. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك ìkẹ́ ọlọ́run tọ́lọ́ ń ṣe fún ọ ló di ọ̀lẹ̀ fún wa tó bá lọ jẹ́ òkúròrò aláyàkókò nàkí gbogbo wọn sákò lọ́dọ̀ rẹ̀ anábì ganu kátó pa àkúrú ń tù lọ́nlọ́n èèyàn gbọ́dọ̀ jẹ́ pé èèyàn láàánú àwọn èèyàn ó wù wá kẹ́yìn náà gbẹ́sìn yìí kẹ́sẹ̀ sí yóò dùn mọ́ wa kẹ́yìn náà òfin tẹ̀sí tí ò dálẹ̀ kẹ́bẹ̀rẹ̀ sí ṣètò da ìjọ mélòó la mà tá a lò láyé tá lò ń so eléyìí ọgbọ́dọ̀ wà nínú ẹ̀mí wa à ń bá sọ̀rọ̀ pàdé ní gbogbo àwùjọ eléyìí kò sí tàbí ṣùgbọ́n nítorí pé àti gbàtọ́wọ́ àwọn èèyàn à ń bọ̀ ó ní ẹ̀ lè rí gbà tó a sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ a sì tún máa bẹ lọ torí pé ọ̀rọ̀ tiwọ́ ò tó fìyàn mànà àánú ọlọ́run ní fífi ẹni tó bá fẹ́ mànà tiwa ní ká ṣàlàyé tòmí sì lè sọ pé láti ọtí mo ti ń pè olórí ni ọ dájú pé dájú pé mo ti wá ń pè ti sọ ẹ fi yókù lẹ̀ fọlọ́ ẹ má wàá kọjá yìí pẹ̀lú àwọn ẹni tó gbọ́ tí ó gbà wọn torí tẹ bá ti sọ̀rọ̀ ayé tó ń jà pẹ̀lú wọn ní táwọn ń fẹ́ gangan nù ní táwọn ó dàbí ẹni tí ó fẹ́ fi ojú kejì nínú ọ̀rọ̀ rẹ̀ tó fẹ́ fi hàn aráyé ìwọ ní ìsìn ọtí ń sàlàyé ẹ̀sìn fáwọn èèyàn àwọn èèyàn sì ń gbọ́ ọ yé so òun wá ń wọ́n ọ̀nà láti kókùtà bọ̀. kí ló kùtà kí ẹsẹ kọ́ ń tajà o àmọ́ káwọn èèyàn mọ́ gbọ́rọ̀ rẹ ma ọba pé ọba sọ ọ́dọ̀ àdìgbòlù ìwọ ni ń bú njojúmọ́ ìwọ ni ń bàjẹ́ ọ̀rọ̀ tó sọ ni ọmọ bàjẹ́ jọ́sà máa bú ọ ma máa bọ́ jẹ́ bú ọ yọ́ máa bọ́ jẹ́ ń fẹ́ káwọn phase two rẹ so ìwọ má lóhùn torí ṣe tọ́ni ló ń lò wọ́n tọba fi lè dá wọn lóhùn pínrín gbogbo elétò ti ń kọ láti ìjọ tó ti dá yé wọn ò jẹ kó fà á ké fọ láàrin ìṣẹ́jú mẹ́ta mo rò pé yé wa àdánwò yẹn máa ń bẹ fún gbogbo ẹni tí máa ń pèpè sẹ́sìn ọ̀lọ́ àwọn kan máa bú ọ wọn máa bọ̀ ọ́ jẹ́ wọn máa pé gbogbo ọlọ́gbọ́gbọ́gbọ́ máa ṣe àwọn èèyàn lọ́nà ọgbọ́gbọ́gbọ́ kò sí wàhálà má dàn o má ṣe fi ìgbà tó wọn o torí pé àwọn tí wọ́n ti jóná tẹ́lẹ̀ wọ́n wá ń wá ẹni táwọn náà bá kán wọ́n bá kánná sí tiẹ̀ náà sí tiẹ̀ náà gbiná torí ẹ̀ tọ́ba ń bú ọ tí ń bọ̀ ọ jẹ́ má ṣe fi gbà tó rí wọn o so aláìlórí lọ́wọ́ èèyàn ni ó gbé wá fún ọ pé ẹ gbọ́n tó sọ́n pa yín ni ẹ tí ì rí tí wọ́n ṣe à mi ì fẹ́ gbọ́ mi ì fẹ́ gbọ́ àbí òye wa torí pé àwọn ò pèpè wá sọ́dọ̀ ara wa bó la ń pèpè lọ ìdí ẹ̀sìn ọlọ́ọ̀ sọ̀kí alọ́fẹ́ dùn wá ibà ti kọ́ mẹ́sẹ́ tó máa ń pè yẹn lọ sídìí òdòdó ṣé gbogbo wọn náà ní òkú dùn máa wà ní ìbáwọn tí wọn máa bu ọ máa bu ọ ìbáwọn tí wọn máa bọ̀ ọ jẹ́ wọn máa bọ̀ ọ jẹ́ ó sì lè nà yẹn kò bókò tó nìkan máa sunkún àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àbí kàlẹ́ yín anamọ́ kò bókò ó dá yéé kó yé o àmọ́ ké máa ń bá àmọ́ pò ní ké ó ké o so tẹ́yìn bá wa sọ pé wọ́n gbọ́dọ̀ bú yín wọ́n gbọ́dọ̀ sí kí ẹ di ha wọ́n bú yín náà ni wọ́n bú ànábì sallallahu alaihi wasallam ànábì ṣe sùúrù ẹ̀yin náà ṣe sùúrù torí facebook face two tiẹ̀ tán fẹ́ fi hàn ní ń bú ọ ń bọ̀ ọ jẹ́ wọ́n wá gbé wa fún ọ náà wá rí lọ́wọ́ ni ọ̀dọ̀ ẹ̀ka alẹ̀ ẹgbẹ́ yìí náà sórí atẹ́gùn gbogbo àwọn tí ń bú wa kò ní dáa fún wa àwọn ọmọ òfò àwọn ọmọ àdánù ṣé àwọn ọ̀gá yín ti ń sìn yín lọ́nà tí ń kó yín kálá lẹ́tẹ̀lé gbogbo yín pátá lẹ́jọ́ sórí ibú gbogbo yín pátá àṣeṣe wù náà máa ṣe pè báyìí n táwọn fẹ́ achieve tí wọ́n bá gbọ́rọ̀ rẹ̀ ń dọ́gbọ́n ní ọmọ tá bàbá náà ẹ̀yà so n táwọn fẹ́ achieve torí ẹ̀ ìwọ ò fi gbígbọ́ sáláì gbọ́ ó fi rírí sáláì rí gbogbo wọn ló ṣe máṣẹ́ sígbà tó rí wọn ọmọ bá ṣe tiẹ̀ lọ ọmọ bá ṣe tiẹ̀ lọ torí pé nísìbí ẹni tí ń lọ sí kánò ni àti wàá dé mọ́kúá láti Ògbómọ̀ṣọ́ láǹdì àti dé mọ́kúá à ń súnmọ́ bí tá à ń lọ àbá súnmọ́ ẹnìkan wa ń pè ọ́ lólóoru ìpè bólóoru pọ̀ ń lọ bọ́ ọ bá lọ mọ́tò ọjà mù ókè tí mo bá ní padà ọ bọ́ ọ lólóoru mọ́tò ò ní jáàmù mo rò pé yóò àti mọ́tò náà ló gbé mi wá bọ́ ọ bá lọ péré mọ́tò ẹlẹ́pẹ́ nǹkan ti ń jọ rẹ mo là ń lọ kánò. àyíyọ àtọ́tọ́ bá padà sólóoru nítòun fẹ́ nu o níjọ́ láàdè kánò. ha tó torí ẹ ẹni tá à ń bá nájà ń là á wò àìwo àríwọ̀ ọjà. sábàbí kejì tó mú káwọn èèyàn kórìíra àdìsọ́kàn láǹfààní òun ni àjàngbìlà fáwọn bàbá wa fáwọn àfáà wa fáwọn olórí wa tó ti lọ oníkálukú ọmọ àjàngbìlà fáwọn bàbá rẹ̀ sọfẹ sọ pé àwọn bàbá ò ní mà ní sọfẹ sọ pé táwọn bàbá ṣe kú àánú ni sọfẹ sọ pé àwọn àfáà wọn ò mọ nǹkan ìgbà tí wọn tó dé nímọ tó hàn mo rò kó yé wa ẹ̀yin náà ò ní sáláì máa rí irú rẹ̀ wà torí ẹ̀ wọ́n wàá ti torí pé ń tẹ́ ń sọ tako ń táwọn bàbá ṣe ọ̀tako ń táwọn bàbá sọ ọ̀tako ń tá a gbọ́ lẹ́nu àwọn àfáà wa tó ti lọ àtàwọn àfáà wa tó ṣẹ́kù wọ́n wàá pé ń tẹ́ ń wíhun àwọn ò lè tẹ̀lé kò bá àdákìdá sáná fífa àwọn èèyàn lẹ̀ lórí ẹ̀ àfẹ́. lèé nítorí pé táwọn bá fi lè gbà wọlé lérò tiwọn àwọn ti fọ̀nà kan gbà fáwọn bàbá àwọn ṣìnà àwọn àfa àwọn ọ̀mànà. ntí ọ̀wọ́ àmú àwọn táwọn ò wọ́n takò làákàyè tó bá yẹ pé àwọn bàbá yín yẹn wọ́n mọ̀ náà ẹni tó ṣìnà tó sọnù ni wọ́n ń kọ́ ṣé táwọn bàbá náà lẹ́sìn ṣe. eléyìí ó fi hàn wá pé kò sí tàbí ṣùgbọ́n èmi ò lè ṣe tí ó takò tí bàbá mi ṣe kú èmi ò lè gba ntọ́ takò táwọn àfáà mi fi lé mi lẹ́nu iná ló ṣe sábàbí tí ọ̀pọ̀lọpọ̀ náà tó fi kórìíra al-aqidatu as-sahiha ọ̀nà wo láwọn agbàtà fìdílé ìlógún òun náà ni ojú ọ̀nà tí àwọn aṣíwájú wa rere tí wọ́n fi lélẹ̀ fún wa kò sí tàbí ṣùgbọ́n pípín ẹni tó bá jẹ́ pé ó aṣíwájú rí lójú ayé rẹ̀ àbá náà ló sì jẹ́ títí dòní ṣùgbọ́n tó jẹ́ pé ó padà wá ṣìnà nídìí nǹkan kan àwọn onítìtorí tiẹ̀ ká fi ọ̀nà mọ̀ tọ́lọ̀ fi hàn wáyùn ká fi sílẹ̀ á sọ yìí pé a fẹ́ràn ẹni náà ṣùgbọ́n a fẹ́ràn òdodo jùlọ a fẹ́ràn àwọn bàbá bàbá àwọn bó tilẹ̀ jẹ́ pé a fẹ́ràn òdodo jù wọ́n lọ ẹ dákun láàrin òdodo àti èèyàn èwo ló yẹ ká fẹ́ràn jù òdodo ni torí òdodo ò ní fijọ́ kan yí padà àmìyàn ó lè yí padà lẹ́yìn wá gbà náà ṣé àwọn bàbá tá a fẹ́ máa jàjàngbìlà fún àwọn àfáàfáà wa tá a fẹ́ máa jàjàngbìlà fún ṣé màásùmúnà làwọn ni àbíbáwò ẹni tí èsà ti ṣe làwọn àbíbáwò anabi sallallahu alayhi wa sallam ó ní kullu bani adama khata' gbogbo àwọn ọmọ anabi adam aleyhi salam làwọn aláṣìṣe wa khayrul khatta'in at-tawwabun àwọn ẹni tó sì dáa jù nínú àwọn aláṣìṣe wọn làwọn ẹni tí máa túbà tó wọn yìí ṣe màṣúmùn anabi sallallahu alayhi wasallam tó jẹ́ màṣúmán ti sọ nínú àṣìṣe ńlọ́yẹ ká jàjàngbìlà fún ńlọ́yẹ ká máa jà fún tó bá sọ pé ẹnìkan kan ò tako àmọ́ wa à ah, rárá o ẹ̀gbọ́n tí abdullahi bin abbas radiyallahu anhuma tó sọ ni ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nípa mut'atul hajj tamattu ṣíṣe hajj ọ̀n sọ̀kọ́ wà bí wọ́n bá ṣe qiran àbó ṣe hajj tamattu ara tamattu náà ní ní hajj àwọn èèyàn wá ń sọ fún ikpe ṣùgbọ́n abubakar àti umar nǹkan táwọn rí ọ lọ báyìí báyìí. Ibn Abbas wa sọ pé ó kú fẹ̀rẹ̀ tọ́lọ̀ wọn rọ̀jò òkúta lẹ́yìn lórí sẹ́mi kínú àwọn tí ń bá sọ̀rọ̀ sọ abẹ́ náà wà ń bẹ̀ àwọn tàbíùn náà wà ń bẹ̀ olókù fẹ̀rẹ̀ wọn rọ̀jò òkúta lẹ́yìn lórí mọ̀ ń sọ kọ́lọ̀ ń sọ ànábì sọ ẹ̀yin Abubakar àti Umar sọ <laughs> ẹ wọ Abubakar àti Umar má ṣe tóbi tó nu Islam ni wọn sọ pé mọ̀ ń sọ kọ́lọ̀ ń sọ ànábì sọ wọn sọ pé Abubakar àti Umar sọ mẹ́ẹ̀bẹ́ ti ṣe tán pé kọ́lọ̀ ń rọ̀jò òkúta lẹ́yìn lórí àbí. subhanallah ọ̀dà àwọn bàbá táwa ò máa wá jàjàngbìlà fún lónìí. ṣé abubakar ni wọ́n tó ni àbí umar. ẹ wà pẹ̀júwe tí ibn abbas fi lélẹ̀. tí fi wá sì torí ti bàbá kan tí sì torí tàfà kan tí wọ́n á ròdòdò tí fi há para tí ní tẹ̀lé. tí fi wá kú ò láyé lẹ́ni tó máa má fòdodo lẹ̀ tí ó lò ó tí ìbálẹ́jọ́ ńlá òfin wá ṣẹlẹ̀ sí mi lọ́jọ́ gbẹ̀ndà kìyàm lọ́jọ́ tí kálukú ọmọ ṣe nàfsí nàfsí tèmi tó mi lẹ́rù ẹ̀ má bàa wá mi sí ṣé èmi àwọn afi ìgbésí ayé mi àtọ̀run mi ráre nítorí bàbá kan yawma yafirru al-mar'u min akhi wa ummihi wa abi wa sahibatihi wa bani likulli imri'in minhum yawma idhin sha'nun yughnihi ọjọ́ tó ṣe pé èèyàn sá fọmọ ọmọ ìyá rẹ̀ èèyàn ò rí ìyàwó rẹ̀ sá èèyàn ò ra àwọn ìyàwó rẹ̀ sá èèyàn ò rí ìyá sá èèyàn ò rí bàbá sá torí pé tí ń bẹ wájú kálukú tó wàláhì ilé ayé òun náà ní rọ́ọ̀mà a ó sì lè máa wí nǹkan tó takò tí bàbá wa wí ó sì lè máa wí nǹkan tó takò tí bàbá wa wí ayé lásán ni ẹ̀tẹ́jẹ́ burúkú torí lọ́rùn kò sáàyè gbogbo eléyìí ẹ̀ bàbá ẹ̀yin náà ni mò ń defend tí mi fi tẹ̀ lákìdá tó dáa because wọ́n wò pé kò ní bálà káyìí mu káwọn èèyàn máa sọ ńtọ́ takun tẹ̀ sọ́kẹ́ tó kú ẹ gbọ́rọ̀ bàbá rẹ̀ ò ní pé sórí rẹ̀ ṣe kọ́ dàrú ànábì lèmi mo rò pé yé à ṣíṣe ọlọ́run ní kí bàbá rẹ̀ ó kú lórí àná tí ọba sì kú tọ́ wà lẹ́jẹ̀nà tó burú kò burú bàbá yá lọ́kàn máa béèrè pé mo bàbá wà wọ́n ní bàbá wà ní zawaul jahim àwọn ń bẹ nínú náà jahim pẹ̀tọ́ awiwiwi bẹ́ẹ̀ lẹ́gbọ́ mo rò pé yé wa kí lẹ fẹ́ máa jàjàngbìlà fún. anu anu lanu ń jẹ́ anu ò lè di mànà anu ò lè di mànà ẹni tó ní kí n yaná sí là ń hò ẹ dákun sí mọ̀ ní sẹ́sẹ̀ ń bùkátà kún sí wáàzì fún mi kí n tó mọ̀ pé kọ̀kú kọ́ lọ́kọ́ mi. so màá ni mo gbọ́ tí wọ́n ní ká ṣe bí ọ̀dà màá ni sọ pé ní táwọn apá wa ti sọ fún ọ̀dà ẹ gbọ́rọ̀ àfààní tó ní kẹ́ máa yan náfìlà wò sẹ́ni ọlọ́run síwájú ìbílísì ló dúró ní àbíwájú ẹ gbọ́n tá nàbì sọ ni Allahu ahaqqu an yastahyiya minhu an-nas yẹ káwọn èèyàn ti jújù ọwọ́ ẹni tó ní tọ́ba yanáfìlà yọ ọkọ̀yìn sálùkìbìlà ni ẹ gbọ́rọ̀ ọkọ̀yìn síbi tá à ń kọjú sí sẹ́yìn sẹ́sẹ̀ ń bùkátà wáàzì kó tó mọ̀ pé ẹni tó fẹ́ ba tiẹ̀ jẹ́ ni kò bùkátà wáàzì ẹni tó lókùn tí wọ́n sin tílé ọjọ́ kejì ò tí ì má bá òun là á máa lo ẹ̀dọ̀ rẹ̀ fún àjò yìí ẹ̀dá tí wọn náà bá kú tá a gbé ọ sípò ẹni tá a yọ ẹ̀dọ̀ rẹ̀ ṣé ìwọ náà ọkà kún tọ́ da ni ẹnìkan lé à eléyìí ànú ni ìsinà ni ọ̀hà ni kí ló dé tó ẹ fẹ́ sọ pé níta fáwọn akọwọ́ ọ̀dà ànábì yín làáfà yín ni àyẹ̀sẹ̀ lè gbé àwọn àfa yẹn tayọ àyè wọn ló fi wá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àfa náà wá sọra rẹ̀ dòòsà pé níta wàá bá sọ fáínà ni ẹni tó bá fi lè yẹ̀ wò yóò kù rí nǹkan bẹ́ẹ̀ a'udhu billah ọ̀nà tá a fi lè gbà tá a fi lè yanjú eléyìí òun náà ní ká mọ̀ pé kò sí ń tọ́yẹ ká jàjàngbìlà fún bí èèbá ṣe kitabullah wa sunnati rasulihi sallallahu alayhi wa alihi wa sallam tírà Allah àti sunna anabi muhammad sallallahu alayhi wa sallam. ẹlẹ́kẹta nínú tó ṣe sábàbí táwọn èèyàn fi kórìíra al-aqidatu sahiha òun náà ní at-taqlidul kéèyàn jẹ́ pé èèyàn kí okùn bọ́ra rẹ̀ lọ́rùn fi lé àwọn aṣinilọ́nà lọ́wọ́ pé bí ọba wù yẹn wà mí lọ. wíwo àwòkọ́sí àwọn míì ká máa wá tẹ̀lé wọn ń tẹ̀lé afọ́jú. eléyìí ṣe sábàbí o táwọn èèyàn fi ṣìnà ẹ̀yẹ́ máa kíyèsí ẹ̀rí pẹ̀lú rẹ̀ pọ̀ bàjẹ́ láwùjọ wa. ní ìṣẹ̀ṣàlàyé nígbà táwọn èèyàn gbọ́ ọ ọ̀pọ̀lọpọ̀ nínú ètò pọ̀jù níbi tí wọ́n bá ti gbẹ́sìn yìí wọ́n lè máa bira wọn léèrè pé gbogbo ọ̀rọ̀ tá a fà yín sọ ọjẹ́ nǹkan tó jájó jìlé ti tèmi o ṣébi ìsìláàmù sì ṣe rí nánu ẹnìkan lè ní ah yóò bá rí bẹ́ẹ̀ wọ́n á lè máa wí kí máa kí fatafata báwọn ẹnìkan bá ní. ẹ̀rọ pẹ̀ má da wọn ló ń darí àwọn àgbà lóde sọ́wọ́ ẹ̀kọ́ mọ̀ tó bàbá ìmáàmù ni bàbá ìmáàmù làwa ń bá lọ mo rò pé yé tó fẹ́ kó ń mọ̀ tó arọ́wọ́ àti ẹ̀sìn ni arọ́wọ́ àti ẹ̀sìn làwa bá lọ tó kó wa dà á kótókótó là ń lọ irun tí máa ṣẹlẹ̀ nítorí wọ́n ti fi okun wọn wọ́n ti fi lé ẹnìkan lọ pé kọ́ máa wọ àwọn lọ gbogbo ibi tó bá wù bẹ́ẹ̀ ìlọ̀pọ̀lọpọ̀ ṣe ṣìnà tẹ́ bá padà sórí social media lónìí erik pẹ̀lú rẹ̀ pọ̀ ọ̀pọ̀ gan wàhálà ìlómi ọmọ sọ̀rọ̀ tó ṣe pé ìyẹn ó tún máa bẹ lọ́n fún kọ́lọ́ má jẹ́ kú lórí eléyìí yóò máa sọ pé lágbájá tẹ̀ ń sọ pé ń sì sọ ń sì wí ń sọ̀sọ̀kúsọ ọ̀rọ̀ rẹ̀ làwọn tẹ̀lé kú o kódà kó ṣe pánù ni a'udhu billahi minash shaitani rajim. Ah, ìyẹn fẹ́rẹ̀ èèyàn tó wọ́n wá lóògùn wọn fi mú ọ wọ́n á sọ pé rárá ìfẹ́ náà ni àwọn máa ń fóògùn pèfẹ́ àwọn oògùn òfò tí wọ́n máa ń ṣe èyí tí wọ́n máa fi pèfẹ́ náà wà mẹ́ sẹ́sìn wọn pé lọ́dọ̀ alùsùnìtì olùjọ́mọ́ra àwọn ń sọ pé dán yẹn ó lè ṣẹ ó sì lè má ṣẹ àmọ́ kò lè ṣẹ àfi pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run wa ma hum bidarrina bihi min ahadin illa bi idhnillah Ọlọ́run ṣàánú rẹ nígbà tó ọrẹ ni ṣàlàyé fún ọ pé ní tí wọ́n ń wí fún ọ̀yẹ́ àánú ni wọ́n á sọ pé ah, a ti kí okùn bọ́ra wa lọ́rùn fi lé lágbájá lọ́wọ́ ibi ọba àwù kọ́ máa wà wá lọ. so ọ̀nà tá a lè gbà bọ́ lọ́wọ́ eléyìí wọn náà ní ká mọ̀ pé ẹni tá a wá àwù kọ́ sí kò pé méjì o anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nìkan ni torí pọ́lọ́ ẹlẹ́dàá wa ni laqad kana lakum fi rasulillahi uswatun hasana. nǹkan ẹlẹ́kẹ̀rin nínú nǹkan tó máwọn èèyàn ṣìnà tí wọ́n fi kórìíra al-aqidatu sahiha wọn náà ní al-ghulu fil awliya'i was-salihin gbígbé àwọn wàlí tayọ ẹnu àlá wọn gbígbé àwọn ẹni rè tayọ ẹnu àlá wọn wọ́n máa wò pé lágbájá ọkọjá kákó ṣìṣe lágbájá yìí ọkọjá kápé gbogbo ń tó ṣe àwọn àìpé kò ṣe déédéé wọ́n wá sọ àwọn náà di bíi ọlọ́run tó ṣe pé wọ́n ń tẹ̀lé sábàbí ẹlẹ́karùn òun náà ní fífọ́nú fọ́ra tí ọ̀pọ̀lọpọ̀ fọ́nú fọ́ra láti ṣe làákà ìwòye sí ayọ̀ ọlọ́run láti ṣe làákà ìwòye sí nǹkan tọ́lọ́wọ́n bá ń bá wa sọ nítorí pé táwa náà bá wòye tá a ṣe làákà ìsìn tọ́lọ́wọ́n bá wa sọ á rí i pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ti fi hàn wá wípé àti mànà ó ń bùkátà ká tẹ̀lé tọ́lọ̀ ó ń bùkátà ká tẹ̀lé tà nàbì sallallahu alayhi wa sallam ó ń bùkátà ká tẹ̀lé tà àwọn olùmọ̀tọ́ máa ń pa tọ́lọ̀ àwọn olùmọ̀tọ́ máa ń pa tà nàbì sallallahu alayhi wa sallam èèyàn ò lè ti ká ara rẹ̀ kọjá pọ́ mànà láì jẹ́ pọ́ kọ́ńpa rẹ̀ kò lè ti ká ara rẹ̀ kó ríran láì jẹ́ pọ́ lò má àwọn olùmọ̀tọ́ mọ̀ nípa rẹ̀ tí wọ́n bá ti wá jẹ́ pé ò ronú nípa alukur'an ò ronú nípa níta alukur'an ń bá wa sọ kò sí tàbí ṣùgbọ́n àti ṣìnà yóò rọrùn fún rolúwa rẹ̀ àìnífẹ̀ẹ́ àdìsọ́kàntọ́ lálàáfíà yóò rọrùn fún rolúwa rẹ̀ sábàbí ẹlẹ́kẹ̀fà òun náà nípa àwọn ilé wa ó ti dahoro ilé táwọn èèyàn ń gbé lónìí ó ti dahoro kí ló fà tó fi dahoro ilé ti di àwọn ilé tí ò sẹ́ni tó mọ̀ nípa ẹ̀sìn tí darí ẹni lọ sídìí ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ilé lónìí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ni wọ́n fi ń tò wọ́n lè pé baba ńlá wọn onífadé ni wọ́n ifá làwọn fi máa darí ilé abóròdé làwọn ọlọ́yàdé ni wọ́n á ti pè ọ̀jẹ̀dayọ̀ òun làwọn yóò wá jẹ́ pé gbogbo ń tọ́tako tọ́lọ́ ń tọ́tako tà nábì sallallahu alaihi wasallam ni wọ́n fi ń darí ilé ilé ṣe jẹ́ ilé tọ́lá làáfíà ilé ètè jáhoro. àsìkò ìgbà tó jẹ́ pé létí yín náà ẹ sọ pé tọ̀ríkọ̀ lẹ́ fi máa darí ẹ̀ tọ̀ríkọ̀ lẹ́ fi máa darí ẹ̀ àkídọ́tù sàhíhà wo lọ́wọ́ wà lọ́dọ̀ tọ̀ríkọ̀ tí àkídọ́tù sàhíhà so tẹ́ bá ti onítọ̀rí kọ́ lẹ́yìn ẹ kórìíra al-aqidatu sahiha kílẹ̀ bá máa fi darí àwọn èèyàn àánú náà ni bàbá màmá bá sì ti sin náà ẹ gbàgbé ẹ ọmọ náà yọ tẹ̀lé wọn ni kullu mawludin yuladu ala al-fitra fa abawahu yuhawwidanihi aw yunassiranihi aw yumajjisanihi anabi sallallahu alayhi wa ó ní gbogbo ọmọ pátá inú wọn máa bí lórí àdámà pé yọ jẹ́ mùsùlùmí bàbá àtìyá wọn àwọn ní sọ wọn di yahudi àwọn ní sọ wọn di nasara àwọn ní sọ wọn di majus tí bàbá àti màmá tí wọn bá ti lè fi ṣìnà ilé ti dahoro ntọ́ dájú ni pé ìkọ́kùkọ ni wọ́n kọ̀ mọ́ ìṣìnà òní wọ́n fi ṣètọ́ mọ́ tí bàbá àti màmá tọ́lọ́mùbá ṣàánú wa tí wọ́n di ẹ̀sìn òdodo mú pẹ̀lú gọ́ọ̀lọ̀ àwọn ọmọ wọn náà padà di ẹ̀sìn òdodo mu torí ẹ̀ ló ṣe jẹ́ pé yóò da káwa òbí ká tún èrò wa ká tún pa ká rorí wa dáadáa ká lárò jinlẹ̀ ká mà dájú yìí pé àmánà ńlá ń bẹ lọ́rùn wa sẹ́yìn ọba ti dúró déédéé nítorí súnmọ́ ni pé àwọn ọmọ yín ò ní dúró déédéé ẹ rí i pé bàbá tó ṣe pé ń tàkìtì àwọn ọmọ rẹ̀ náà máa padà tàkìtì ọ̀bọ ni bàbá tó ṣe pé ó lè jó bí òkòtó àwọn ọmọ rẹ̀ ó jó tayọ òkòtó bàbá tó ṣe pé ó lè kú sójú ọtí àwọn ọmọ rẹ̀ wọ́n mú tí wọ́n mọ̀gùrọ̀ wọ́n tún mọ̀ gógóró bàbá tó ṣe pé àṣàfẹ́kù wọn rí mọ́ṣáláṣí pẹ̀lú ògùn ọlọ́run àwọn ọmọ wọn padà di ìmáàmù mọ́ṣáláṣí bàbá tó ṣe é pé ọjọ́ ẹni tó ṣe pé máa lọ bí ìdánilẹ́kọ̀ọ́ gbogbo gbà ẹ rí i pé kankan ní dùn máwọn ọmọ wọn bí káwọn náà máa lọ bí ìdánilẹ́kọ̀ọ́ bàbá tí máa lọ gbogbo bí àìsùn gbogbo eléré gbogbo wọn wọn dààmú gbogbo wọn ní máàkì ibi táwọn ọmọ yẹn ọmọ náwó sínà lẹ ti sínà fún wọn so ntí owó tí ìyá bá gbọ̀n òun náà lọ mọ ọ̀ràn ó lè jẹ́ bàbá lọ́gbọ̀n wò òun náà lọ mọ ọ̀ràn wọ́n kàn fi tìyà sàpèjúwe ni ọkàrí bàbá náà torí ẹ̀ ẹ̀yin lẹ́ ń bá tọ́ máa jẹ́ o ẹ̀yin lẹ́ sì ń tún tàwọn máa ṣe ìyẹn àwọn bàbá àtàwọn àyà tọ́mọ bá ti ń ṣe bákànbákàn bàbá àtìyá ni kẹ́ ẹ yẹ̀ wò torí pé jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́mọ wáyé léèyàn dáadáa ẹ̀yin lẹ jẹ́ kó dúró lórí dáadáa ẹ̀yin lẹ gbẹ́sẹ̀ rẹ̀ kúrò lórí dáadáa kò bùkátà kí wọ́n bàbá ọmọ kéka àbí wọ̀ ya síbẹ̀ ẹ̀yin lẹ ya pátánì ọmọ bẹ́ẹ̀ ti ṣe fẹ́ kí wọ́n á ní nǹkan tó ṣẹlẹ̀ tó bá yín tuntun sábàbí kẹfà abẹ́lẹ̀ keje òun náà ni àwọn ọ̀nà tá à ń gbà gba ìròyìn. àtàlàyé nípa ti ń lọ láyé wa àwọn ọ̀nà yìí ti dọ̀tí àwọn eré àti pàǹtí ó kún bẹ̀ ìyẹn bóyá ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì ni àbí amóhùnmáwòrán àbáwọn àwé ìròyìn wa àbí àwọn èyí tí ń tara ẹ̀rọ ayélujára wọn wá. Wa ẹ rí i pé gbogbo àwọn ọ̀nà yìí ló ti dọ̀tí ìdọ̀tí àti pàǹtí ni wọ́n sì ń tà fáráyé lónìí tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn Islam ẹ rí i pé bí wọ́n ti ṣe máa ń sọ láwọn rédíò wa àti àwọn tẹlifíṣàn wa wọ́n máa sọ gbọ̀nà à ń bẹnu àtẹ́lù ni wọ́n máa wí. lọ́nà tó jẹ́ pé yọ́ọ́ ba mùsùlùmí gidi lọ́kàn jẹ́ ni lápèjúwe wọ́n fẹ́ sọ̀rọ̀ boko haram boko haram tó ṣe pé kò fi nǹkan kan bá ìsìláàmù tán sọ́ba wọ́n fẹ́ sọ̀rọ̀ rẹ̀ lórí àwọn ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì wa àbíta ta amóhùnmáwòrán wọ́n lè pé ìjọ mùjẹmùjẹ ti ìsìláàmù tá a mọ̀ sí boko haram nì ti ìsìláàmù ẹ dákun bò boko haram ṣe jẹ́ ti islam boko haram tó ṣe pé àwọn tó jẹ́ mẹ́ńbà rẹ̀ tí èsè mùsùlùmí pọ̀ lọ jantirẹrẹ boko haram ti ń bọ́ǹbù mọ́sálásí ó sì lè gbọ́dọ̀ jẹ́ ti islam boko haram táwọn ẹrú ọlọ́run ṣe allahu akbar àwọn fẹ́ sin lọ tó sì bọ́ǹbù wọn kanu mọ́sálásí tí gbogbo wọn kú ẹ mọ bí mọ́sálásí ṣe máa kún lókè ọya kò dàbí tọ́dọ̀ tiwa ẹgbẹ́ ń gba àrí bàbá imam àrí mẹ́ta nù jàmá wọn á ní ará àdúgbò yẹ ẹbẹ̀rù ọlọ mọ́sálásí la rí àrí jàmá <laughs> subhanallah mọ́sálásí yóò kún dẹ́ni yóò tún kún dé ta olórí ibú kan aṣọ bọ́ǹbù lẹ̀ gbogbo kálukú wa wọ́n á di àwátì ẹni tá a rórí rẹ̀ tá a rẹ́sẹ̀ rẹ̀ ẹni tá a rẹ́sẹ̀ tá a rárá yòókù wàlá hawla wàlá quwwata illa billah ṣé mùsùlùmí náà ni ó sì máa pa mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ sínú mọ́ṣáláṣí bá ẹ wá máa gbọ́ bí wọ́n sì máa sọ́nù ìwé ìròyìn àwọn ọ̀tá ọlọ́ àwọn ọ̀tá ẹ̀sìn tó bá fẹ́ sọ̀rọ̀ àwọn ẹni tó di ẹ̀sìn Islam mú lódodo tí wọ́n ní ìgbàgbọ́ òdodo tó lálàáfíà ẹnu àtẹ́ ìní àwọn ẹni tí ń ṣiṣẹ́ láwọn ilé rédíò tẹlifíṣàn ni wọ́n máa bùlù wọn. wọ́n lè pa àwọn ẹni tó ti gba wèrè mẹ́sìn àwọn ẹtọ́ mẹ́sìn kọ́kọ́kọ́ so tí bàbá kan náà bá gbọ́ pé wọ́n mẹ́sìn kó sí ìṣerú ní tí wọ́n ọmọ yìí ṣe ni wọ́n ń sọ nu rédíò yìí ń fẹ́ pọ̀ yárú wọn o <laughs> torí nìsígbà tí wọ́n sọ wípé kí ló burú nínú ká gómìnà wa náà láwàní kọ́ wọ mẹ́sàlásí lọ́jọ́ júmọ́ à tọrọ fẹ́ fi ẹ̀mí oore hàn ipa ẹ̀yin mùsùlùmí náà sọpọ́tì o tó fi dépò gómìnà ẹgbẹ́rọ so bàbá yìí máa ń wá kí ló burú bẹ̀ so gómìnà náà bá sì gbé láwà wọn gbé láwà nílé Mr John lónìí òun náà bá sì ń bọ̀ làwọn mùsùlùmí tó gbẹ́sìn kẹ kí ló ṣẹlẹ̀ Mr Governor ńgbà náà wọn kọ́ mọ́sálásí lélẹ́yìí kì í ṣe stadium wọ́n ní ẹ nítorí ṣẹlẹ̀ ni pé à ń fẹ́ kí wọ́n wá fi ẹ̀mí ìmoore hàn fún àwọn mùsùlùmí tó dìbò fún ẹgbọ́rọ̀ ìbò <laughs> bàbá yẹn náà òun náà bá ti tẹ làwọn bàbá tí egbò yìí bá dán wò yóò dé èèyàn ọyọ ẹ jáde àfẹ́rẹ́ so ńgbà tó ń wé ìròyìn ọba gbé pé ọlọ́lá wa gómìnà wa wọ́n ti ẹ̀ lọ mọ́sálásí lónìí láti lọ fẹ̀mí oore hàn láti lọ dúpẹ́ báwọn mùsùlùmí lórí àtìlẹ́yìn tí wọ́n fún wa wọ́n ṣe dìbò fún wọn tí wọ́n fi wọlé ṣùgbọ́n ẹni tó bani lọ́kàn jẹ́ òun náà ni àwọn alákatakítí ẹ̀sìn kan ó rò pé <laughs> ẹ̀kí lọ́kadà tó tún wá kìtì <laughs> torí pé àwọn ọmọ àwọn ń wò pé ẹ gbọ́dọ̀ fẹ́ ẹ gbọ́dọ̀ fẹ́ gbé lọ ẹ̀sìn ó ò lè fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ tọ́lọ̀ ò ti ṣe tiyín fún yín ẹ lọ pàdé stadium mọ̀nà ó burú ni kọ́lọ̀ fẹ̀mí oore hàn yín stadium bẹ́ẹ̀ bá sì ní stadium lu yín ẹnì town hall city hall ẹ lọ fẹ̀mí oore hàn bẹ́ẹ̀ àbúrò máa fi lọ́kùlọ̀ lọ mọ́ṣáláṣí ilé ọlọ́run ẹ fẹ́ sẹ̀sìn di dírámà ni. wọ́n lè fẹ́ sọ ẹ domi àlàáfíà lóru ẹ gbọ́rọ̀ ta ló fẹ́ dàrú nù ẹ méjèèjì ẹni tó fẹ́ gbé káfíìrì wọ mọ́ṣáláṣí tó tún wé láwàní fún sẹ́mi pé láwàní òṣùká ni sáhọ́ lọ́la wọn kàn tí ìgbẹ́rù bisikíìtì lé lórí ni wọ́n á ní àwọn alákatakítí ẹ̀sìn ká wọ́n máa ya àdìsọ́kàntọ́ lálàáfíà wọ́n máa ya balẹ̀ wọ́n máa bàjẹ́ nítorí pé kò wà wọn pípé kẹ́nìkan kan ó ṣe àpèjúwe wọ́n máa ba àdìsọ́kàntọ́ lálàáfíà jẹ́ tábà gbọ́ tàfà kan sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà òun ò sí lórí ọ̀nà ó wá sọ̀rọ̀ ba àwọn alùsùnà ó fi bà wọ́n jẹ́ ó fi bú wọn pẹ̀lú ògbọ́lọ́ gbogbo owó ìròyìn ni ó gbé tẹlifíṣàn gbé gbogbo rédíò gbé so ó lè sọ pé ìgbà tí ìjọba fẹ́ ṣe mọ́lìd sẹ̀rọ alùsùn náà kanú ẹni tó wá pè ìjọba ọ̀dá wọn mà ok tí ìjọba bá wá dá wa mà sáà ti wà lìjánà ni nàá a wà lìjánà ok alùsùn náà wá ní ṣe súnà náà lóòótọ́ tọ́ ẹ pé bíi mọ́lìd wọn ti pè wọ́n tí wọ́n lọ ṣé òun sì ń ṣe súnà náà nù mo rò pé yé wa ẹ rí i pé gbogbo òwe ìròyìn ló gbé gbogbo tí ọba ti tí ọba ti ba ìgbàgbọ́ òdodo jẹ́ àtàwọn ẹni tí ń ṣe ọ wá mú kí ìkórìíra wà lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ sí ìgbàgbọ́ òdodo tó lálàáfíà ẹnìkan ó pe àwọn mùsùlùmí ó ní òun fẹ́ wọn á bọ̀ nǹkan mọ́ṣáláṣí sílùú òun àwọn mùsùlùmí wa lọ gbàtà débi wọn á wọ gẹ́gẹ́ bí ọba níbí ṣé mùsùlùmí ni wọn ó lóun ṣe mùsùlùmí kí ló wá dé tó pè fún kí mùsùlùmí wọn á kọ́ mọ́ṣáláṣí sílùú rẹ̀ ibi ṣọ́ọ̀ṣì ló yẹ kó o pè kí wọ́n bọ̀ kọ́ ó ní à bẹ́ẹ̀ làbí ni nínú táwọn pọ́ lẹ́nu àwọn baba ńlá wọn òun náà ní pé gbogbo òlú tó bá wà láyé tí ò bá sí mọ́ṣáláṣí ń bẹ̀ à kò tí ì jẹ́lu torí pé àwọn mùsùlùmí tó máa ń gbé bẹ̀ káwọn náà máa rí ibi sẹ̀sìn wọn ẹni tí ń ré kọjá lọ tí àsìkò àti sinlọ́n táwọn mùsùlùmí náà bá bá kó lè dúró ń bì kó sinlọ́n làwọn náà bá nítọ̀ ẹ rí wí ẹ sì rí sọ ṣùgbọ́n. ṣé ẹ fún wa lẹ̀ dá onítẹ̀lẹ̀ ńkọ àwọn fún yín mọ̀nà kí ni àwọn á pè yín sí ẹnìkan ni wọn á ní ẹ dákun ṣé torí wọn ti rí i pé àwọn eléyìí wọn ẹ ṣe oníwẹ̀dẹ̀wẹ̀dẹ̀ ẹ dákun ṣé ẹ lè ṣàlàyé irú ìsìláàmù ti yín fún wa <laughs> irú ìsìláàmù ti yín à èwo ni irú ìsìláàmù kan náà ni kò pé méjì ẹ̀hẹ́ àfi kí irú mùsùlùmí tiẹ̀ àmọ́ islam wọn ẹ̀yọ̀ ọ̀kan ni ìhà wo ni wọ́n kọ sí islam láàfin sọ pé irú mùsùlùmí wo ni wọ́n làwọn bá ní mùsùlùmí ti wá àwọn èéfì alukur'an àti sunna àìfi sèré, a máa ń tẹ̀lé àwọn òfin tó bá wá ń bẹ̀ a sì máa ń gbìyànjú láti rí pa apá àwọn òfin yìí má àìfẹ̀sìn wa ṣe wẹ̀dẹ́wẹ̀dẹ́. àìfi dọ́wẹ̀kẹ́ àìfi sáwàdà ọ̀kan ní ṣé tí ẹ má pé béèrè mi pọ̀ ẹ béèrè tí ẹnìkan tó bá jẹ́ ajíhùn rere tẹ̀mí gbé pé kó máa lu aago ká ṣé tírù rẹ bá lu aago déwájú mọ́sálásí tẹ̀yìn bá kọ ṣé yóò dá dúró ni àbí yóò tẹ̀síwájú lẹ́nìkan náà àwọn jàmọ́ àyùn bá dáhùn pé ah, ẹ̀yin náà lẹ́ẹ̀ dáhùn sétọ́ bá lu aago lẹ́nu ọ̀nà mọ́sálásí sóná pè fúnjà àbí ó pè fúnjà ọ̀kan náà ni ọ̀yẹ̀kọ́ da dúró ni. ẹ irú àwọn amadiya irú àwọn kẹ táwọn náà tún ah, ah, ẹ dákun ẹ ẹ má dàlú papọ̀ má sápà o àwọn eléyìí ẹ mùsùlùmí o tí ń tẹ̀lé ta nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ní ẹnìkan tá ń tẹ̀lé wọ́n ń pè ní Mirza Gulam Ahmed Al-Qadiyani. bó bá ṣe jẹ́ àtúmọ̀ kàn sí yín hmm, bó bá ti jẹ́ àmọ̀ kàn sí yín sẹ́yìn wọ́n pé ọ̀rọ̀ ti sọ́ra rẹ̀ pé ẹ̀yọ́ eléyìí mo rò pé àwọn eléyìí ẹ ti complete sentence àwọn eléyìí àwọn alákìdá táwọn eléyìí bá fi lè kọ́ mọ́sálásí kó wọ́ gbà ó túmọ̀ sí pé àwọn èèyàn ti ń ba al-aqidatu sahiha jẹ́ wọ́n pọ̀ wàláhi tàláhi wọ́n pọ̀ kódà níbòmí àwọn ẹni tó yẹ kápá àwọn níran Islam lọ́wọ́ àwọn gangan lọ́yọ̀ àkẹ́tì wọ́n mọ̀ ẹ sọ̀rọ̀ fáwọn àníbáyò alákìídà ni wọ́n alákìídà ni wọ́n oníkí wọn lẹ́yìn òun fi kíw <laughs> ẹ mọ̀ pé tó bá tó fi kíw lè yàn mójútó kọ̀ sákìdá kò rí nǹkan mójútó torí fi kíw ní tùmọ̀ tí ọba ti jẹ́ pé àkìdá la fi tẹ́ǹdì akramakumullah mélòó la fẹ́ kà nínú àwọn ọ̀tá ìgbàgbọ́ òdodo tó lálàáfíà àwọn ẹni tó sọra àwọn dòkúta àdìgbòlù tí wọn ò jẹ́ kó nílọsíwájú láwùjọ gbogbo àfi kí gbogbo wa padà sí di alkitabu wa sunna kọjá pé bẹ́ẹ̀ là ń ti mú ìgbàgbọ́ wa. a gbọ́dọ̀ mú ìgbàgbọ́ wa látọ̀dọ̀ àfa kan látọ̀dọ̀ ṣéwù kan látọ̀dọ̀ ìmáàmù kan ọ̀dọ̀ ọlọ́run ọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ló yẹ ká ti máa mú ìgbàgbọ́ wa torí bẹ́ẹ̀ làwọn aṣíwájú wa rere ṣe a sì ti mà pé ń tọ́ àwọn aṣíwájú wa rere lọ́wọ́ tó tún wọn ṣe tí wọ́n fi jẹ́ mùsùlùmí tó dáa jù òun náà ló lè tún àwa tá a dé gbẹ̀yìn náà ṣe àwa náà gbọ́dọ̀ máa gba ìgbàgbọ́ wa látinú alukur'an àti sunna àwọn ilé ẹ̀kọ́ wa gbogbo a gbọ́dọ̀ gbìyànjú láti rí pa nǹkan máa ní al sahiha kọ́dà tó fi dórí àwọn schools nítorí pé àwọn schools wa náà IRS tá à ń kọ́ àwọn ọmọ kò bá IRK ńlẹ̀ yín pè tá à ń kọ́ àwọn ọmọ láwọn wa ìjọba ti kọ curriculum ọkọ syllabus tá à máa kọ́ àwọn ọmọ so ní tí wọ́n ẹ máa kọ́ wọn látara àdìsọ́kàn tó lálàáfíà. àdìsọ́kẹ̀tọ́ lálàáfíà èdè wo là lè fi kọ́yàn a lè kọ́yàn léde lárúbáwá a lè kọ́ léde yorùbá a lè kọ́ léde haúsá a lè kọ́ léde ìbò kódà a lè kọ́ léde òyìnbó èdè ọ̀tọ̀ ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ mọ ọ̀tọ̀ tẹ̀mẹ́jọ jẹ́ pé ìkọ́kùkọ lẹ́wọ̀n a máa rọ sáwọn ọmọ ọlọ́mọ lórí láti primary wa tó fi dé yunifásitì IRS táwọn ọmọ ń kọ́ gbogbo ẹ̀yin tẹ bá wà ń pòpè kẹ́kọ́ ma al-aqidatu sahiha oníkẹ́kọ́ ma o ìgbàgbọ́ tó lálàáfíà oníkẹ́kọ́ ma ẹ má kọ́ àwọn ọmọ níkọ̀kúkọ̀ ẹ̀yin ọmọ ń parẹ̀ ẹ̀yin gan lè kọ́ ń parẹ̀ kẹ́ tó kọ́ wọn pẹ̀lú ìrọ̀rùn ni fún gbogbo ẹni bá bá rọrùn fún ẹ̀yin gangan kọ́ ń parẹ̀ lọ aburú fún yín pẹ́yìn lẹ kọ́ àwọn ọmọ e tẹ́ ti mà ń kèésò lẹ́yìn ọmọ akọ àwọn ọmọ nígbà tí ṣe sahiha yóò máa bẹ lábẹ́ ẹ máa burú kèésè nítorí pé ẹ fẹ́ sa burú àmọ́ ẹ máa burú kẹ́ ni torí ẹni ọba máa burú kò ní mà ti sọ́ra fá burú ẹ wá kọ́ ìmọ̀ nípa ó torí pé àkídà tó tí ò lálàáfíà wọ́n máa ń mọ òun lórí mantik ni lórí logic so ẹni tí ò bá sì nímà nípa logic àkídà tí wọ́n máa lórí logic kìí yé wọn mo rántí láwọn ilé ẹ̀kọ́ ń gbà tá a wà ní Sudan wọ́n ń kọ́ wa ní àkídà tó la ṣàìrà subahánàlá ẹni tí ń kọ́ wa gan-an yóò máa sọ fún wa pé òun gan ń ṣe wàhálà wàláì láṣà ńgbà tí tí ẹ̀ ń kọ́ wa ọ̀dà ẹ̀ ṣe wàhálà òun gan ń ṣe wàhálà bóòlù ẹ̀yin ò ṣe ní ṣe wàhálà ọlọ́run mẹ́sẹ̀ tí wàá wàhálà àwa ti yẹra fákìlì àti ọ̀dà mo rò pé yé wa torí ẹ̀ al-aqidatu sahiha àti kọ́ nípa rẹ̀ rọrùn yàtọ̀ sí àkídà tí ọ̀dà tẹ̀ ń gbé kàn ẹjọ́ jẹ́ pé ńlẹ̀ ń kọ́ àwọn ọmọ àtàwọn schools wa àtàwọn ilé wa tí sùkúù bá wá yarí táwọn ní kòríkọ́lọ́m kan làwọn ń tẹ̀lé lẹ́yìn náà àwọn sources tí wọ́n pè ní primary sources táwọn ti gbọ́dọ̀ máa yọ àwọn ní táwọn fẹ́ kọ́ máa yí ní làwọn fẹ́ dìpẹ́ǹdì lé lórí tó ń ti pé kò sófin tó ní kò dìpẹ́ǹdì lórí ẹ̀ ní yunifásitì nítorí ọba mà tó da lọ́kọ̀ ma so nítorí pé yunifásitì nísìn nítorí ọba ti fẹ́ kọ́ ma náà lọ́kọ̀ àwa ń kọ́ ma yunifásitì ńgbà tá à ń kọ́ ma àkídàtú sọ̀híà náà là ń kọ́ tó àwọn ọmọ tá a sì kọ́ wọ́n fi tún àkídà wọn ṣe ń gbà yẹn ó dájú pé ni wọ́n ń gbé káàdì sí so ńgbà tí wọ́n ti ní kọ́kọ́ ṣé ńgbà tí wọ́n kọ tọ́pìkì kan bẹ̀ ikú afẹ́ kọ́ ń pa àwọn màláìkà ó ní bí alùsùnà ṣe ń sọ ń pa màláìkà ó ní bí àwọn tó ní àkídàtú bátìlà ṣe ń sọ ń pa màláìkà àtàrà alùsùnà làwọn ti ṣàlàyé so ńgbà tí wọ́n tọ̀ ń kọ́ wọn kọ́ kúkọ́ ṣe léyìn jẹ bó ti ṣe jẹ títí gbogbo bí tí wọn náà bá ti ń kọ́ ma ntọ́ da ni kọ́ kọ́ ma torí pé àmọ́ náà ni ọ̀mẹ́ni tó tara ẹ̀kọ́ tó ń kọ́ tó fi yè ẹ̀ náà ni nínú àwọn nǹkan tó yẹ ká mójútó mo náà ní ká jẹ́ kí tíra àwọn ahli sunna kó pọ̀ láwùjọ wa tíra àwọn ahli sunna ó yẹ kó pọ̀ láwùjọ wa àwọn ọmọ tí ń ta tíra tẹ́ bá lọ síbi tẹ́ tíra. tíra níbi tẹ́ ẹ̀ bá ti ń rà kò bá jẹ́lẹ̀ lárúbá lẹ̀ ti ń kó wa kò bá sì jẹ́lu kan lẹ̀ ti ń rà nàìjíríà náà bì tẹ́ bá débẹ̀ ẹjẹ́ ọjẹ́ pé àwọn tíra tó ní ṣe pẹ̀lú tawhid àwọn tíra tó ní ṣe pẹ̀lú sunna torí pé láàyè john tó máa sọ pé kìtàbù sunna níta gbà lérò pẹ̀lú rẹ̀ náà ni usulu din nítorí ní ṣe pẹ̀lú àkídà àti nítorí ní ṣe pẹ̀lú bó ṣe yẹ kí mùsùlùmí ó ṣẹ̀sìn bó ṣe yẹ kó ṣe lé ayé bó ṣe yẹ kó ṣe títí tí ó fi bọ́ọ̀lù wọn bá pàdé tí ó fi rálì jáná wọ̀ so irú àwọn tíra yẹn máa kó wa kọ́ pọ̀ tó bá ti pọ̀ lórí àtẹ̀yìn pẹ̀lú ògọ́lọ́ àwọn èèyàn máa rà nítorí bá pọ̀ nínú ta ni á máa kà á tá à ń bá ń sìn kà á yípadà ọ̀ máa bá ìgbésí ayé wa so ẹ gbìyànjú láti rí i pé tíra yìí pọ̀ ẹ̀yin tẹ̀sí lè rí ọ̀nà láti kó tíra wa kẹ̀tì ẹ̀ wá pín fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ ẹ̀ sánà káwọn kìtàbù kùtùbù tawhid kí wọ́n wọlé kó pọ̀ fáwọn èèyàn kó wà lọ́wọ́ wọn mo rántí pé láyé jọ́n lákọ̀ọ́kọ́ nígbà tá à ń ma Saudiya ààfin kankan dá bí tíra tawhid tíra tawhid tíra tawhid tí wọ́n máa kó fáwọn èèyàn ni fara yìí torí tí nǹkan yẹn bá ti pọ̀ lọ́wọ́ rẹ̀ ọmọ ká náà ni ọmọ ká títọ̀ òhídìí bá ti dá gbogbo nǹkan yòókù dá torí ẹ jẹ́ káwa náà gbìyànjú kí tíra wa. awọ láìbírì rẹ àwa gbogbo àwọn tíra tó kójọ bíi dùrẹ́dù bíi màkọ́mà bíi gbogbo náà àwọn tíra tọ̀hídì wa ń kọ́ àwọn tíra tó ní í ṣe pẹ̀lú àkídà ń kọ́ sọ yẹ ká mójútó gbogbo eléyìí náà ńgbà tó tún ra tíra àwọn èyí tó jẹ́ kó lè sì ọ́ lọ́n ra wọn ra tafsiri kashaf lè zamaxẹ́rì tó yẹ pé gbogbo ẹ̀ àkídà àwọn mọ̀tẹ́sílà nǹkan kan ní ọ̀rọ̀ sí ọ lórí wo ò sì tì ní mà. àyìnbó ni tafsiri al-Baghawi wà ni tafsiri ibn Kathiri wà mo lè tafsiri Saadi wa tóbi wá jẹ́ pé ńgbà tó Zamakhshari lọ lọ́ra sòká gbìyànjú kọjá pé tíra tauhidi pọ̀ lọ́wọ́ wa ó pàtàkì púpọ̀ ẹ̀yin tá ń pèpè lọ sí di ẹ̀sìn Ọlọ́run nínú nǹkan tí ó ràn àdìsọ́kàntọ́ lálàáfíà lọ́wọ́ tí ó fi tàn ká Ọlọ́run ọba ẹlẹ́dàá yóò san yín lẹ́san o lórí ìpèpè tẹ́ ń pèpè. ṣùgbọ́n ẹ tún múra kó lé o ẹ dé ṣòkòtò yín kó dúró dáadáa o ọwọ́jà yín kò tí débi kankan wàláhì ọwọ́jà yín ò tí débi kankan nígbà tí a ń lọ níbì kan lẹ́yìn tá a sì dánilẹ́kọ̀ọ́ tán bòmí ń ńgbà tá a kó nbí ìdánilẹ́kọ̀ọ́ àríbá wọn yẹn ṣe lọ́bì bá la ilaha illallah ẹnìkan wá yanu ní wàláhì kò sí báwọn èèyàn ti ń gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ sí lè pọ̀ tó ẹni tí wọn ń pa pé nǹkan kan lọ́pọ̀ jù wọ́n lọ láì má yé lọ́pọ̀ wàláhì òdodo ni iṣẹ́ ń bẹ wọn adi o ká má sọ̀rọ̀ àwọn adìẹ yẹ òrófó ọmọ méjì ẹ mọ̀ pé abúlé ah, àti ìdí táwàdé táwàdé ẹ̀ ń bọ̀ ń bẹ̀ ẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀ ti bẹ̀rẹ̀ adúrò àwọn èèyàn tí ò gbọ́ ń pa pẹ́ ń pé èèyàn lọ sídìí ẹ̀sìn ọlọ́nkọ ẹ sọ káwọn náà gbọ́ kí ṣe dandan ni kí wọ́n gba Islam o àmọ́ wọ̀ pé wọ́n ti gbọ́n nítọ́lọ́n fẹ́ ti tó bá torí nítọ́lọ́n wọn máa bi kálukú ní ibà gbọ́ kí ló dé tó gbà فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين ẹni tá a rán yẹn sí wọn bi léèrè ẹni tá a rán abiona léèrè torí rẹ̀ nínú àfojúsùn ad-da'watul islamiyya tó fi ní ká máa pèpè lọ sídìí ẹ̀sìn Ọlọ́run kì í ṣe pé kẹ́ni tá a fi ọgbà ìsìláàmù nìkan tọrọ lọ́n ti mọ̀ pé ẹni tí ò ní gbọ́ ò ní gbà ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ gbọ́ gbà ọ́n kí lẹ rí lọ́bẹ̀ tẹ́ fi wá ru ọwọ́ òtítọ́ torí ẹ̀ ẹ jẹ́ ká dúró ń bì lónìí tó bá dijọ́ mi á tẹ̀síwájú pẹ̀lú tani ahlu sunnati wal jama'a gan kí sì ni àdìsọ́kàn wọn kí ló sọ wọn di ahlu sunna gangan kí ló dé táwọn fi dá yàtọ̀ táwọn gangan ló káwọn náà ọjọ́ kan nu wọn ni àbáwọn míì abẹ́ ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó sì wá lọ́kàn nínú àwọn tó di ìgbàgbọ́ òdodo tó lálàáfíà mú ọlọ́run ẹlẹ́dàá wa kó má ṣì wá lọ́nà ọlọ́run ẹlẹ́dàá wa kó má ṣì wá darí àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam tẹ́gbẹ́ àwọn gbọ́ nípa àgbàgbọ́ òdodo tó lálàáfíà àwọn ò tí ì gbà wọn àti ìdìmú báwa ṣe ń rọrùn fún wọn káwọn náà gbà báwa ṣe ń rọrùn fún wọn káwọn náà dìmú kí gbogbo wọ́jọ jẹ́ mùsùlùmí tó wà lórí ìgbàgbọ́ òdodo tó lálàáfíà àdìsọ́kàn tó sunwọ̀n ọlọ́run ẹlẹ́dàá wa bá wa sàlékún kí àti ìgẹ̀ fún anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam jẹ́ kí àtúbọ̀tán wọ́n dá láyé àti lọ́la alqiyama subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa o a mão mal nem o cabelo. Hum? Pessoal. inshallah awa tí a so kàn fún akalẹ̀ wálé na àwa tá a number one two. alhamdulillah ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní ìmáàmù tá a bá mọ̀ pé ó ń de nǹkan amára bí ó ń ó ń sọ nǹkan rọ̀ ó ń sọ nǹkan kọ́ ìmáàmù ti ń sóògùn sósì tọ́ka máa tò lẹ́yìn rẹ̀ rárá o kò tọ́ka máa tò lẹ́yìn rẹ̀ ìsìláàmù yìí ṣẹ̀sìn àwọn ológun yìí ṣẹ̀sìn àwọn òpìdán gbogbo ní ti ìsìláàmù takò nu tọba ajẹ́ pé ní lè máàmù ti yín lọ́yàn láàyò eléyìí ọ̀yẹ́ ní lè máàmù eléyìí ọ̀yẹ́ nílé máa mú kí eserú ẹ lọ́yẹ̀ kẹ́ máa tò lẹ́yìn rẹ̀ tó bá bínú wípé ẹsẹ̀ pò wọ́n ọ̀tọ́ nílé máa mú yọkàn pa àwọn ẹsẹ tí ń ṣe ti ni táwọn ẹsẹ tí ọ̀dà àwọn ó sì tẹ̀síwájú nílé máa mú rẹ̀ mọ̀tọ́ bá lòun ní pátì ajẹ́ pé yọ wọ àwọn ológun ẹgbẹ́ rẹ̀ láti lọ́ọ́ máa ṣaṣíwájú fún kò sì ní jẹ́ sọ̀láàtì làwọn ń ṣe nítorí ní lédì wọ́n ń ṣe sọ̀láàtì mbẹ́ àwọn mùsùlùmí ló máa ń ṣe sọ̀láà eléyìí jẹba wọ́n lẹ́ni tó jẹ́ pólùmọ̀ọ́nì nípa súnà tí sì máa báyàn sọ̀rọ̀ nípa ẹ̀sìn ṣùgbọ́n tó yẹ kí gbogbo ògbà ìpè ló máa ń ṣe ló máa ń ṣépè. fáwọn ẹni tí jọ ń ṣe súnà bíi tiẹ̀ náà nítorí pé bóyá súnà tiwọn kọjọ tiẹ̀ àbí nítorí èdè òyédè kan tó ṣeé ṣe kápọ́ wà láàrin wọn wọ́n sì ní tí máa ń fáwọn ẹni tó jẹ́ ó ń súnà bíi káwọn mi lórí tàwọn ẹni tí èso ń súnà èpè rabandu ni tí máa sáwọn lè máa gbọ́rù ìdánilẹ́kọ̀ọ́ bá wọn. ó dájú pé à ń ṣépè à ń wéwèé kówèé à ń sọ̀sọ́kúsọ kò sí nínú ojú ọ̀nà àwọn mùsùlùmí mùsùlùmí è ṣépè mùsùlùmí è wéwèé kówèé mùsùlùmí kèé bu ẹnu àtẹ́lù dílé onídìílé sọ ẹni tí bá wọn máa sọrú rẹ̀ kò yẹ kẹ́ máa gbọ́rọ̀ rẹ̀ o torí tá bá ń gbọ́ máa ń lapa. àwa náà padà máa sọ̀rọ̀ ọ̀rọ̀ àwa náà máa sépè, àwa náà máa bú èbú ẹni tí ń kọ́ ni kásásá kò yẹ kó jẹ́ pọ̀rọ̀ rẹ̀ láàmà gbọ́ ọ nítorí gbẹ̀yìn gbẹ̀yìn àwa náà padà dasa. so asa kò sì ṣe tẹ̀sìn ká àṣà ò tó kò ṣe máwùn èèyàn kúò lórí àná tí wọ́n bá wà torí di eléyìí àwọn ẹni tó bá wà máa ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ pé nìkan máa ṣe bẹ́ẹ̀ o tó bá jẹ́ pé nìkan máa ṣe bẹ́ẹ̀ lóòótọ́ jáwọ́ ń bẹ̀ ìwọ o ní nǹkan kan tó ń wá lọ́wọ́ tó o fẹ́ fi ṣe àwọn èèyàn lórí àwọn èèyàn ọmọ yìí nǹkan tí ń bẹ lọ́wọ́ rẹ̀ o ó wá yẹ kó o fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó o fi ṣàfihàn dáadáa tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ o kó o lè bá a gbá kó o lè bá a lò kìí ṣe pé kó á jẹ́ pé wọ́n ló lé wọn jìnnà sí nǹkan tí ń bẹ lọ́wọ́ rẹ̀ pẹ̀lú èpè ìwékòwé àti ìsọkúsọ. ntí sì máa ń sábà fà lọ́pọ̀lọpọ̀ gbà òun náà ni inú fù kíyàn máa jẹ́ pé ó ti lè bínú jù tíyàn bá ti máa ń bínú pípọ̀ jù yóò máa sì sọ pípọ̀ pípọ̀. bákan náà ìgbàgbé pé ọ̀dọ̀ ọlọ́run là ń pè yàn lọ kìí sọ̀dọ̀ ara wa kí máa mú àwọn èèyàn tún ṣàṣìṣe bẹẹ tó bá gbọ́dọ̀ ọlọ́run là ń pè yàn lọ kí la fẹ́ máa bínú sí kí la máa jà sí torí ẹ á máa ṣépè kò sí nínú lànà nàbì wa Muhammad sallallahu alaihi wasallam à ń bọ̀sibọ́sí kọ́ wa sọ pé ọ torí já sára ní tó bá yẹ pé ń ṣe ni àwọn ẹni tí èèyàn wá jọ ń ṣiṣẹ́ yìí ọlá àgbọ́yé tọ́lọ̀ ti ṣe fún yàn kò yìí tí ì ṣe fún àwọn àwọn sì ń bẹ lórí pé wọ́n ń gbẹ̀dì sí i wọ́n á ń wá gbogbo ọ̀nà téèyàn lè gbà téèyàn lè fi kọ́ fún wọn nítorí pé òun kéré sí wọn lọ́jọ́ orí òun ọmọ bó ń ṣe lè sọ ọjọ́ orí kọ́ ni wọ́n fi tó eléyìí òye àti ìmọ̀nà tọ́lọ̀ ti fún wọn ìníwó wò tó fi sàánú àwọn náà pè wọn torí kí wọn má bàa jẹ́ kí wọn parun sínú à ń gbèrè haram oníkà máa gbèrè. wọn wọnú àdìsí anabi sallallahu alaihi wasallam pé inna ashadda an-nasi 'adaban yawma al-qiyamati al àwọn ẹni tí ìyá wọn lè koko jù lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmà làwọn ẹni tí bá ń yà àwọn àwòrán wọ̀nyí yíyà àwòrán tẹni tí ń gbèrè kò sí ìyapa ẹnu lórí ẹ̀ láàrin àwọn olùmọ̀. yà á ayyuhal ladhina amanu innamal khamru wal maysiru wal ansabu wal azlamu rijsun min amali shaitan fajtanibuhu la'allakum tuflihun. ọlọ́run ní ọtí tẹ́tẹ́ èrè èrè gbígbẹ́ bákan náà gbogbo ọ̀nà yòówù wọn á máa gbà láti sọ pé àwọn fẹ́ tara rẹ̀ máa ń tọ́pamá bí à ń da ọ̀pẹ̀ lẹ́lẹ̀ à ń dafa à ń dagbégbá yanrìn náà ni wọ́n ń lò àtẹ́lẹwọ́ ló ń wò gbogbo àwọn ọ̀nà tá a máa ń gbà láti sọ pé àwọn fẹ́ máa ń tọ́pamọ́ ọlọ́run ní ìdọ̀tí ni min amali shaitan nínú sí àṣetán fajtanibuhu la'allakum tuflihun ọlọ́run ní ẹ̀jìnà sí kẹ́lẹ́ bá a sórí rẹ̀ jẹ́tẹ́lẹ́ ìbá yé wa ìmọ̀nà tọ́lọ̀ ti ṣe fún ọ òye tọ́lọ̀ ti fún ọ ló fi bá wọn sọ̀rọ̀ kíní tà ń ṣe yí ọ̀dà tẹ́lẹ̀ kí nínú bá yín ṣe tẹ́lẹ̀ mo ti kó ń bẹ̀ ẹ̀yin náà jáwọ́ ń bẹ̀ tọ́ba ti wí ó ti tó ọlọ́run ò ní dandan fi sẹ́kẹsẹkẹ̀ sí wọn lọ́rùn kó o sì rí i pé wọn ò ṣe má màtọ́lọ́run kò sọ bẹ́ẹ̀ fún anabi ṣé wọn ni ọ̀ á sọ bẹ́ẹ̀ fún ìwọ sá ti sọ fún wọn torí tọ́ba ti sọ fún wọn tí wọ́n ti bá wọn wọ́n bá tẹ̀lé wọn kò oríire tọ́ba kọ̀ láti tẹ̀lé wọn láwàá wí tí wọ́n fẹ́ sọ fọlọ́ eléyìí jẹba wọn lọmọ tó gbẹ́sìn yìí àmọ́ tó yẹ pé àwọn bàbá rẹ̀ wọ́n sọ̀rọ̀ àwọn dàdánwò fọmọ yìí ntọ́ lọ́gbọ́yé pé kọ̀tọ́ nínú ẹ̀sìn làwọn ò mọ ọmọ àṣẹ kúnlẹ̀ tí ò bá lẹ́fù èmi ọ̀bá bàbá mi sọ̀rọ̀ lóòrò rí mọ́ ọmọ kúnlẹ̀ fún ẹ kúnlẹ̀ mbọ̀lọ́mọ́lẹ̀ ti ń bọ̀ tí ò bá lẹ́fù tó ọmọ sì ní Islamic level ló ń fẹ́ tẹ̀lé ntò gbàgbàgbà ìwà ọwọ́ pọ̀ wọ́n á ní ìgbà tó mi ti wá kúnlẹ̀ wọ́n ní tí bàbá bá ti fojú gánni rẹ̀ tàbí fojú gánni rẹ̀ wá kúnlẹ̀ ń bẹ ó jìyà <laughs> ṣebí òkúnlẹ̀ kí wa òkúnlẹ̀ jẹgba sọ eléyìí wọ́n á ní sótó ń tìtorí ń tọ́ máa lè tìtorí rẹ̀ sá fún bàbá yìí bẹ́ẹ̀ kó jìnnà díẹ̀ sí nítorí pé ènìyàn gbókèrè níyì tó bá jìnnà sí bàbá wọn yóò mọ iyẹ òun náà mọ ìdá ara èmi mo lé ọmọ nílé o kúnlẹ̀kúnlẹ̀ ni o gbọ́dọ̀ bá tún sọ̀rọ̀ yìí ọmọ náà gbé kí ló ń dárò sí ebi wọn lọ lélẹ̀ abẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àti àwọn bàbá rẹ̀ kọ́ mọ́ parun ọmọ sì parun <laughs> so pẹ̀lú báyẹn rọra jìnnà díẹ̀ sí wọn járe lẹ́ẹ̀kan láàrin máa pe mami ẹ tó ń bá ti lágbọ́ yìí salamu alaykum alaykum salam mami mo ní kí yín ni ọ wá kí bàbá rẹ̀ ń bọ̀ báyà so bàbá bá rí kó ah, ta ló pè ọ́ ní ìdí ah, mahmood ni ah, mahmood yìí ee eh, ọlọ́ <laughs> so títí bàbá rẹ̀ orí rẹ̀ ọmọ charge ọmọ charge so sọ fún kọ́ wálé èmi náà ti gba kámú ọjà ẹbí àbí kámú gbọ́ so eléyìí túmọ̀ sí pé so ẹni tí kọba fẹ́ gbàgbọ́ yẹsì látara bọ́mà rẹ̀ ti gbàgbọ́ yẹsì tẹ́ pé aburú fẹ́ fi sú ọmọ ẹ̀rọ àjìnà díẹ̀ sí wọn ẹ bá lọ sáà tó so asalaamu alaykum wa rahmatulahi wa barakatu kàní tí o bá ti ní ọmọ wọlé ni wọ́n ni sẹ́yìn náà ó sì máa lọ. allah àwọn ni ọmọ wọ kí lẹ́yìn tí ẹ ń pe adìẹ sìn múnárí ẹrù pé níta lè kan fi fùfú àmàlà ẹ̀bà ìyàn ẹ lè fi gbà lọ́wọ́ ọmọ yín yọ sọ pé ẹ̀fọ́ mú fùfú yín ẹ̀fọ́ mámàlà yín ẹ̀fọ́ mẹ́bà yín àjíyàn ẹ̀rí sọ abẹ́ tí wọ́n sọ pé ìyá rẹ̀ ń sáré ìyàwó aránṣẹ́ sí ike òun kú lọ ọwọ́ o pàtí òde máàmí kí ni sẹ́yìn ìsìláàmù tọ́lọ́lọ́gba náà ní pa mí. à òun tẹ ẹ̀rù pé ẹ̀ ń ṣe bàdù ẹ̀rọ pé ibà a lè lọ wá gbóba bá gun mú ba sí ni àmọ́ wá ní ìsìláàmù àkúmukíláwà èmi ò sì ní ti ìsìláàmù lẹ̀ tó wí ó ní wàláhì tó bá pé ọgọ́rùn-ún ẹ̀mí lọ́lọ́run bá fi sin lára tí ń jáde lọ́kọ̀ọ̀kan èjì báyìí tí èè jáde tán ìní fi ìsìláàmù lẹ̀ ìyá yà rọra sára kó sá ó kú dànù lásán. sọ́nba ti mọ̀ pé o ní fẹ̀sìn rẹ ṣeré àwọn náà padà fi ọ́lẹ̀ náà eléyìí jẹba wọn ni táwọn bá bímọ gba ọ̀nà wọn gba àtọ̀ ọkùnrin wọn yọ ẹyin obìnrin wọn wá dàpọ̀ nínú ke wọn wá rò pọ̀ gba ọ̀nà tí wọ́n gbà kọ́ ẹ̀kọ́ ṣíṣe bẹ́ẹ̀ nínú physics lẹ́yìn rẹ̀ wọ́n tún á dá padà sínú obìnrin bóyá èyí tí wọ́n mú ẹyin lára rẹ̀ àbí abánigbowó royún oyún á dìde wọ́n á bí ma tá a lè máa ṣàdúrà fọmọ bẹ́ẹ̀ <laughs> eléyìí wẹ́ẹ́ ṣèbéèrè torí pé àkọ́kọ́ kílẹ̀sì ọmọ ọmọ yẹn ọ̀sẹ̀sẹ̀ kankan ẹ̀yin lẹ lọ wọ́nà pé kọ́ mọ́ wáyé gbọ́nà yẹn kí á lò sí ọrọ gbogbo yẹn náà lọ́gbàdúrà ẹ̀ ṣàdúrà fún náà àmọ́ wọ̀ tó fi àtọ̀ rẹ lẹ̀ tí wọ́n fi wá ń obìnrin kan ṣé ẹ̀yìn yín tìyàwó rẹ gangan ni àbálẹ̀ rẹ̀ obìnrin àtọyún ṣé tọkọ rẹ gangan ni àbítàlẹ̀ rẹ̀ àbí ètò ẹ̀ rà ní báńkì àtọ̀ torí báńkì àtọ̀ ti wà láyé nì sànkì báńkì ẹ̀jẹ̀ wà wọ́n ti dá báńkì àtọ̀ náà sílẹ̀ ó ti pẹ́ láyé ti pẹ́ àmàlà áfíríkà wa ń bì ọ wà ní gbogbo Europe America kódà ọ ti dá wàhálà alẹ̀ tọ́pọ̀ sẹ́yìn pé ìsẹ̀mí ẹranko lọ́pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣe ó lè lọ sí báńkì àtọ̀ yóò sọ pé mò ń fẹ́ kẹ́ ta àtọ̀ a very huge person fún mi ẹni tí ó tóbi tí ó tóbi jàǹjà pé ló ń fẹ́ bí lọ́mọ òun sì fẹ́ pé ọkùnrin kan kékeré kò sí wàhálà wọ́n á tàtọ̀ fún nógò wọ́n wá lù pọ̀ mẹ́yìn tiẹ̀ wọ́n tún gbé sínú padà ìgbà tí ó bí ọmọ tó máa dàgbà ọmọ bá rí róńdó bíi fúlàní sẹ́sìn máa kọ́ ọmọ tó ń tọrọ ní jàǹjà gbangba àìmọye irú ẹjọ́ bẹ́ẹ̀ ní bẹ́ńkọ́tù lamẹ́ríkà wípé actually ìgbà tó ń lọ sí spam bank so irú spam tó ń tọrọ kìí ṣe ni wọ́n fún un so however òun fẹ́ kí wọ́n san damages so òun béèrè fún twenty five million dollars àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ tí èsè twenty five thousand naira <laughs> pé òun fẹ́ kí wọ́n san fún un torí pé irú àtọ̀ tó ń béèrè kọ́ ni wọ́n tà fún un láì sọ ọ̀lẹ̀ bí èèyàn sọ pé gbà lọ mọ̀ ń fẹ́ wọ́n wá ta ọ̀lẹ́ elépo pupa wọ́n tà fún ọ so irú rẹ̀ pọ̀ tọ́ ọ̀dà ìgbà tí a gbọ́ pé ìwọ lọ làtọ̀ ìyàwó rẹ̀ lọ lẹ́yìn eléyìí lọ sẹ́pẹ́rẹ́ jù ó torí oríṣi bíi án ni wọ́n ṣàlàyé pọ̀ wà nínú ṣẹ̀ríà nínú nǹkan tí wọ́n ń ṣe yẹn àmì lọ sẹ́pẹ́rẹ́ jù kọjá pọ́kùnrin lọ làtọ̀ ìyàwó sì ní tó máa ń fà ń gbà mí ni pé bọ́yá abẹ́ obìnrin nǹkan kan bẹ tí máa ń kọ dínà àtọ̀ nígbà tí máa ń rìn lọ síbi tí ó ti pàdé ẹyin kò ní jẹ́ kó débẹ̀ tagbára tagbára tó fi jẹ́ pé tó bá kọlu ẹyin yẹn yóò lè ṣe sábàbí kó doyún so àwọn wá wò pé táwọn bá gba àtọ̀tọkùnrin ẹyin tóbìnrin táwọn bá papọ̀ gba ọ̀nà physics tó bá pẹ́ dìgbà kan tó ti di pé wọ́n wọ́n ti ń wọ́n ti wọ́n ti ń fọwọ́ wọnú ara wọn ó ti ń develop wọ́n wá gbé sínú obìnrin yẹn padà tó bá yẹ pé irú obìnrin bẹ́ẹ̀ kìí ṣe pò ní ìṣòro tún wà fún láti lóyún ìṣòro àti jẹ́ kí spáàmù àti ẹyin tiẹ̀ kọ́ pàdé kó di oyún onìkan ló wà fún inú rẹ̀ gbóyún inú rẹ̀ wọ́n dà padà sí inú rẹ̀ ò tiẹ̀ gbóyún ó gbóyún ó lòun ọ̀fẹ́ ṣe wàhálà ẹ bá ní wẹ́ni tí ó rù àwọn máa ń di awọ abẹ rẹ́gẹ́dẹ́ táwọn máa bá wọn rù wọ́n ní tí wọ́n bá ru oyún ẹyọ kan wọ́n gba five thousand dollars wọ́n máa wá bá wọn ru oyún ká sẹ́yìn kó aburú tún wà ń bẹ̀ so sẹ́yìn aburú tún wà ń bẹ̀ ni pé ta ni màmá báyìí ṣé ẹni tó lẹ́yìn ni màmá ni àbẹ́ ẹni tó ru oyún méjèèjì làlùkùránì sì tọ́ka sí i. فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب kọ́mi yẹn wo àtàrà kí n láti dáhùn adá látara omi tí máa tú jáde tagbáratagbára boni tí máa wà ìbàràbàrà àdínì àti àárín igbá àyà láàrin ọyàn méjèèjì tọkùnrin ó ní bàràbàràdì tóbìnrin láti àárín ọyàn méjèèjì ọlọ́run látara tá a ti dá yín nù àwa mú ẹyin obìnrin sẹ́wọ̀n kátàrà ńtọ́lọ́run ti da wa nù àtúnwá mú àtọkùnrin sẹ́wọ̀n kátàrà ńtọ́lọ́run ti dá wa nù òun ló mú ọ wà qualified láti jẹ́ bàbá ló mú obìnrin wà qualified láti jẹ́ màmá ọ̀dà oyún náà ń kọ́ hamalatuhu ummuhu wahanan ala wahnin ìyá rẹ̀ ó ru oyún rẹ̀ wàhálà lórí wàhálà. èwo lẹ́yìn wá fún sàtífíkẹ́tì jíjẹ́ màmá báyìí ṣé èyí tó látọ̀ ni tàbí èyí tó royún ara ọ̀làjú òfò ni o ara tọ́làjú òfò dálẹ̀ fáwọn fọkàn láyè sí. so àkọ́kọ́ automatically àkànlètì torí ipò oru oyún ìwọ kọ́ lọ lẹ́yìn kápẹ́ ọ̀níyà ìwọ náà tó wá lẹ́yìn kí ló mọ ọmọ ru oyún tó fi fẹ́ jẹ̀yà. mo rò pé so gbogbo àárín méjèèjì yẹn ala kulli hal ẹ̀yin tẹ́ ẹ sánà tẹ́ ẹ fi fẹ́ bí ma báwọn wọ́n gbé àtọ̀ eléyìí wọ́n fi kún ẹyin eléyìí wọ́n gbé sínú ìyàwó rẹ̀ padà ọmọ òsì lúpọ̀ ní wọ́ọ̀dù spam ọ̀dà má spam míì spam yẹn kan náà ni sọ wá doyún wọn níbi tá burúkú sí tó bá gbé nú ìyàwó rẹ̀ wọn bá gbé sí òun náà ni bó lẹsẹ gbé sínú ìyàwó tí wọn ò ní fẹ̀dí rẹ̀ nítorí pé tí wọn bá gbé sínú ìyàwó wọn fẹ̀dí rẹ̀ gbogbo yẹn wọn máa wò di rẹ̀ ẹ sì mọ̀ pé tí wọn bá ṣerú ilé ó lè jẹ́ teaching hospital teaching hospital ti ẹ̀ sẹ́sì mọ̀ pé kò sí tìjú pé kíni dákun fẹ̀dí dáadáa kó gbé kíní síbi tí wọ́n gbé sí la hawla wala quwwata illa gbogbo àwọn ọmọ tí ń kọ̀wé náà irọ́ lásán ọ̀rọ̀ àgbé fáìlì ẹ̀m actually sá bó láti máa pé kí ni ẹ irọ́ lásán wọ́n mọ wojú òǹdì. so àwọn olùmọ̀ sọ pé bó la ti fẹ́ bọ́ lọ́wọ́ ru eléyìí ìsìláàmù lẹ́yìn ẹsẹ̀ ẹranko àìsè màálù pé kò kọ́ afẹ́dí rẹ fún gbogbo èèyàn sọ̀rọ̀ náà ní tó ń jẹ́ tiẹ̀ náà tó ọ̀ lágbọ́ yẹ́ ẹ̀sìn yẹn o tọlọ hospital ta dẹ lọ actually lásìkò yẹn àwọn ọkùnrin ló wà nbẹ tó máa gbàbí ọkùnrin lọ gbàbí fún ẹ gbọrọ ọkùnrin gbàbí fún ìyàwó rẹ báwo ìwé ṣe ti wádìí kó tó di pẹ́ ń lọ antinata ń bẹ̀ pété ni ọmọ gbàbí. àwọn náà mà tó bá yẹ pé ní tó dúró déédéé ni ọ wípé ẹjọ́ oúnjẹ tí ìyàwó tèmi ọba bímọ ẹ wo obìnrin tí ó gbàbí wá ni o wọn ni bẹ́ẹ̀ ni agbọ̀yin yé so kò ní jẹ́ pé sebówó rẹ lọ fẹ́ sọ you deserve to be served in the best way you wish so àmọ́ pé ẹnìkan á pé ọkùnrin la níjọba ti ṣe kí lákùn wọnú ọkọ̀ ká lọ bomi tọba bínú mọ́tò bí bẹ́ẹ̀ nu eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ because mùsùlùmí là wà islam ọgbà kágbà gbàkúgbà ṣe eléyìí jẹ́ báwọn. wọ́n ní ẹ wá ní sálẹ̀ ṣàdúrà fọmọ àṣẹ ní sàdúà fún á sàdúà fún tọ́ba pẹ́sẹ̀ bá ń bẹ nọ́ọ̀nà tẹ gbà bí ẹ̀yin lẹ́fọ̀rí kásá rẹ̀ kò sí ń tọkàn. wọ́n ní sèèyàn lè join business tó wà online sẹ́kí tí wọ́n bá ti ra fọ́ọ̀mù àti wọlé síbẹ̀ bọ́ọ̀ bá ṣe mú yàn wá sí lọ́mọ gbowó kọ́tọ́ lábẹ́ òfin ọlọ́run tẹ́tẹ́ ni wọ́n pè ẹ dì í mú gbogbo all networking business tó ní í ṣe pẹ̀lú as you bring customers as you gain profit gbogbo ẹ̀ haram ni lábẹ́ òfin ọlọ́ so gbogbo kọ yòówù tí wọ́n bá pè kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́ lẹ́yìn náà a mọ̀ pé àwọn businesses wà tó rọrùn láti ṣe tá a jèrè tọ́tọ́ mbẹ́ kí ló dé tí ewu wà online online sẹ́sìn wọn pé online yẹn ó lè online owó wa tọ́ba ó dẹ́kun sun ni torí ẹ̀ ká kíyè sára níìsín gàrí alhamdulillah gàrí wọn bàbá kó gàrí lọlẹ̀ haúsá èrè lọ́jẹ̀ bàbá kó gàrí lẹ́kọ́ èrè lọ́jẹ̀ irú eléyìí ẹsẹ̀ wà wá àfi online àbẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ náà ni tó bá ṣe pé èèyàn bá tiẹ̀ gbìyànjú èèyàn gbìyànjú èèyàn bá ní mọ́tò tí máa ń kó ìpẹ́ tó ń sako yọyọ èrè náà lọ́jẹ̀ online online náà sáni sáà torí pé táwọn ọba ti ṣe ibi tí fìtínà ayé ìsìn wà nù tí wọn ọba ti ṣe ń táyé ń ṣeun wọn ni wọn máa kà wọn pẹ́ ni tí ò lajú àwọn sì lajú ju gbogbo èèyàn lọ torí ẹ ì máa wu kálukú láti sọ pé àwa náà ń ṣe online àwa náà a ah, kódà gan kìnnì kan business kan ti a ah, kìnnì kan ti jáde tí ó fi lana bá sì lana ẹ̀wọ̀n kẹ́ni tó bá gbórí ilẹ̀ ni ọ̀ lana má lórí ilé ìjẹ́bù ṣe jẹ́ wọ́n ní sáà lè ṣe sọ̀láàtù listikhara sáà lè ṣe sọ̀láàtù listikhara fẹ́lòmí rárá ojú àwo làwo fi gbọ́bẹ̀ ṣebí wọ́n lọ fẹ́ mọ̀ pé kọ́ lọ́wọ́ bá kó fi ètò ọba lóore jù hàn kó jẹ́ kọ́kàn rẹ̀ ó balẹ̀ sí nínú tó o fẹ́ ṣe ìtọ́kàn rẹ̀ bá balẹ̀ sí ni kó o ṣe ìwọ náà ló ṣe sẹ́nìkan máa bọ́ jẹun wọ́n máa bọ́ mu mi wọ́n náà ló ṣe ara àwọn àpèníjà tó wà fẹ́yìn tẹ́ fẹ́ kọ́ kí ó nù ni wọ́n á máa bọ́ ṣe solatul istikhara pé kí ni wọ́n ni ó ṣe nǹkan rẹ̀ fúnra rẹ̀ sẹ́mi kó àwọn babaláwo ní ìsìn àwọn tí ń ṣe yẹ̀wò nínú tẹminọ́lọ́jì tí wọ́n máa ń lò ní ìsìn nù tí wọ́n bá bí ọ pé bó o lo ṣe mọ eléyìí o sọ pé nìkan ló bá ń ṣe istikhara wọn ṣe istikhara bọ ọbọ tẹ yanrìn ọwọ ní istikhara ṣé istikhara wọn pè ní yanrìn títẹ oníkàlùkù kọ da istikhara rẹ ṣe torí wọn ní tẹyìn bá ń hún yàn kò sí tó ṣe họyìn tí ń hún yàn bí èèkánlẹyìn ilé ìjẹba wọn ní sáwọn lè máa ṣàdúrà fún bàbá màmá àwọn tó bí àwọn gbọ̀nà zina dáadáa ẹ lè ṣàdúrà fún wọn ẹ ṣàdúrà fún ọkùnrin kìí bàbá yín o ọkùnrin tó bí yín gbọ̀nà zina tó bá jẹ́ mùsùlùmí kọ́lọ̀ ń foríjì kọ́lọ̀ ń foríjì bí o tiẹ̀ sí nǹkan kan ó kó bá yín púpọ̀ ó jẹ́ kẹ́ ẹ wà nílé ayé láì ní bàbá ó kó bá yín bàjẹ́ kọ́lọ̀ ń foríjì ẹ sì máa ṣàdúrà fún yàrá tọ́gbà tí wọ́n fi bá ṣe zina tí wọ́n fi bí yín kọ́ lọ́n forí jìn ọ̀nà tó ń ti pọ̀ nìkan lẹ́ni ìyá lẹ́ni ẹ̀ ní bàbá ẹ̀ máa tọrọ àforíjìn fún wọn ṣẹlẹ̀ yìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ sì rí i pé bàbá mi ọ̀nà zina lọ́gbà bí ọ pẹ̀lú ògo ọlọ́run ìwọ ti tọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó ń ti bó ṣe pọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n yìí ó yé rí bàbá àwọn lórí pé ń sì ń ṣe zina dì sí wàláhì aburú ńlá ni nítorí ṣe ṣe ṣe ó kéré jù lójú tọmọ yìí twenty five years ó sì jáwọ́ ńbẹ̀ ó burú jáì ó burú jáì torí tẹ́yìn bá ti fi kọ́ra àti sọ́ọ̀lẹ̀ kì í rọrùn torí ẹ̀ ló ti jẹ́ pé zina ìṣe ń tọ́da o zina ìṣe ń tó wúlò o àwọn ẹni tí sì ń ṣe zina wọ́n á máa sábà fi lé ọmọ lọ́wọ́ ni ẹ rí i pé bàbá tí ń bímọ ọgbọ̀nà zina àtọmọkùnrin àtọmọbìnrin tiẹ̀ náà kọ́ zina náà ó ráyè jókòó láàrin wọn nítorí pé òwú tí bàbá tí wọ́n gbọ̀n làwọn ọ̀ràn bàbá ò lè jẹ́ni tí ó lẹ́nu àti sọ pé ẹ má gbóbìnrin kan láyé yín àfi kó jẹ́ pé ẹ fẹ́ yàwó ni o àwọn ọmọ kan sọ pé bó lẹ ṣe bí wa náà rí dáàdì àwọn ètò ẹ̀ ń gbé wọlé ń jojúmọ́ yìí ń kọ́ so tẹ́ máa fẹ́ kẹ́nu yín ọ̀rọ̀ ọ̀rọ̀ ntẹ́yìn fẹ́ kọ̀ fún yàn ẹ má jẹ́ ọjẹ́ pẹ́yìn náà ń ṣe. la tanha an khuluqin wa ta'tiya mithlahu 'arun 'alayka idha fa'alta 'azimu. má jẹ́ ẹni tí wọ́n máa kọ ìwà kan fáwọn èèyàn kó sì wàá jẹ́ pẹ̀lú rẹ̀ ni wọ́n máa hù níwà. a àléébù ńlá ni àléébù ńlá ni kọ́ ọjẹ́ pé nítorí oníkàmọ́sẹ̀ ni wọ́n ṣe. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ abẹ́lẹ́ ọ̀rẹ́ kó yááfì wa lẹ́yìn ikú wa kó ṣàmójúkúrò fún wa níjọ́ gbẹ̀ndàl kìyàm subhanak allahumma wa bihamdik ashadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.